الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات وبتوفيقه تتحقق الغايات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وهو الأزلي الأبدي الذي لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفيه, وصفيه من خلقه وحبيبه نبي الرحمة الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله فبلغ فبلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف عنها الغمة حتى تركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك فاللهم أحينا بسنة هذا النبي الكريم وأمتنا في ملته وأمتنا على ملته واحشرنا في زمرته مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول فم الله باترو كي أترو جفان نبي محمد صلى الله عليه وسلم أعطوا كلا وكابو سيبي إتوني إتوا إتو فهم السنة إتو شكبي أنبين يجو látara ètò yìí láti yànnàná àti ṣàlàyé fúnra wa sunna anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà látara ètò yìí à ń gbìyànjú láti gbin ìfẹ́ sunna anabi muhammad sallallahu alayhi wa sallam sí ọkàn wa bákan náà pàtàkì ìtẹ̀lé sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bákan náà látara ètò yìí à ń gbìyànjú láti ká ìrújú tó ń bẹ látara táwọn èèyàn kó sínú súnà anábì muhammad sallallahu alayhi wa sallam tá a fi padà rí pé súnà anábì muhammad ń kọ́ o minhaju ni minhaju lil haya ìlànà ni fún ìṣẹ̀mí wa ìṣẹ̀mí ilé ayé wa bí pé tá a bá ti sọ pé súnà ìtumọ̀ kan tá à ń sọ ni pé à ń sọ̀rọ̀ nípa al-islam fi wá rí pé ahlus sunna orúkọ kan ni tó kó ọ̀pọ̀lọpọ̀ sínú. Si kò kí ń ṣe orúkọ ilé kéwú kan kò kí ń ṣe orúkọ ẹgbẹ́ kan kò kí ń ṣe orúkọ ìjọ kan kò kí ń ṣe orúkọ ìlú kan kò kí ń ṣe orúkọ orílẹ̀-èdè kan àmọ́ orúkọ kan ni fún àwọn kan tó ṣe pé wọ́n ń tẹ̀lé ìlànà anábì Muhammad sallallahu alaihi wasallam tó sì nífẹ̀ẹ́ anábì Muhammad náà tí wọ́n sì ń pèpè sí látara ètò yìí bákan náà à ń gbìyànjú láti jẹ́ kí aráyé mọ̀ ipe sunna nabi muhammad kọ òun náà ni ọ̀ranyàn òun náà ni ojúṣe lórí gbogbo mùsùlùmí láti fọ́nká òun náà sì ni ọ̀nà kan tá a lè tọ̀ láti bá ọlọ́run ọba pàdé tá a ní jìyà kankan níwájú ọlọ́run ọba náà tọ́lọ́run bó fi padà yọ́nú sí wa àbí ọlọ́run ọba kó má ṣe kà wá kún àwọn ahlu sunna jamaa ètò yìí wá ni a ti bá a ti tẹ̀síwájú lórí ẹ̀ débi pé àlàyé lórí sunnah nabi muhammad sallallahu alaihi wasallam àtàwọn tó kó sínú àlàyé ti wá ní orí ẹ̀ débi pé eléyìí ni ẹlẹ́kẹ̀ẹ́fà nínú ìpín ọ̀rọ̀ tá à ń sọ ìpín àkọ́kọ́ ìpín kejì ìpín kẹta ìpín kẹrin àti ìpín karùn-ún atótónu wa ń bẹ ní kúkúrú òun náà ni pé sunnah ń kọ́ omenahajù ní ìlànà ní fún gbogbo ilé ayé wa tó sì kó àwọn tí wọ́n ní àwọn àwọn ìròyìn kan sára tó ṣe pé tó wáá pa àwọn àáfàá àtìlànà la fẹ́ wò nínú àwa mùsùlùmí àwọn tí wọ́n ti kó sálù súnà oríṣiríṣi ìranran ni wọ́n tí wọ́n dín ní ìran mẹ́jọ àbí ikọ̀ mẹ́jọ nínú ṣe sí táwọn èèyàn ń wà pàtàkì jùlọ ní abala ìwá ìmọ̀ wọn ìyẹn wá ní ló fà tó yẹ pé a lo tíra àwọn àáfàá wa nínú àáfàá tí wọ́n ti ṣáájú tá a bá ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tá à ń sọ a jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àwọn àáfàá àsìn torí pé àsìkò yìí ni wàhálà yẹn bẹ̀rẹ̀ wàhálà yóò pọ̀ tó irú bó ṣe wà lásìkò yìí láyé jọ̀hún nígbà tó ṣe pé dáírà kan lẹ́ni kálukú ríra wọn àtàwọn onísúfì o àtàwọn àṣàyẹ́rà o àtàwọn màtòròdíyà o àtàwọn àfọ́ oní hadithi o àtàwọn àfọ́ oní fíkì o àtàwọn àfọ́ oní tafsir o àwọn àfọ́ oní kiraati o àtàwọn àfọ́ oní ulumul Qur'an àtàwọn àfọ́ oní nahwu àwọn àfọ́ oní sarf àwọn àfọ́ elédè àwọn àfọ́ oní balaga àfọ́ oní adab gbogbo wọn pátápátá náà jọ ríra wọn sí ahlus sunnah àmọ́ ẹni kálukú kàn ní abala tó ti ṣiṣẹ́ ju ibi tó ti gbìyànjú jù láti ṣiṣẹ́ sin súnà ànábì wa muhammad sallallahu alaihi wa sallam láti ṣiṣẹ́ sin alukur'anul karim láti sin ọlọ́run ọba látara alukur'anul karim àti súnà ànábì muhammad sallallahu alaihi wa sallam abala táwọn àfáwà ti ṣiṣẹ́ jù yìí pẹ̀lú àwọn ọmọ akéwú tí wọ́n ń tẹ̀lé wọn náà ni àfáwà àtọ́hẹ́rù al ni ó fi pín àwọn ahlus sunnah jamaa tàbá sì wò àfáta yìí ó ti ṣẹ̀mí ó ti bọ́ síwájú ọlọ́run ọba ní ìsìn ó ti lé ní one thousand one hundred years síwájú ló wà tó yẹ pé àáfàá náà àáfàá ṣáájú la fẹ́ lò kó má ṣe pé léni yóò wá dàbí pé ẹgbẹ́ báyìí lòun ikọ̀ báyìí lòun ìlú báyìí ló ti kéwù ìrúlé kéwù báyìí ló lọ àwọn ọ̀rọ̀ àwọn àáfàá wọn ló ń sọ là àwọn àáfàá tá wí yìí kò sí ìtò níbàtàn pẹ̀lú ẹgbẹ́ kankan nínú àwọn ẹgbẹ́ tó wà lásìkò yìí kò sí ìtóníbatan pẹ̀lú ilé kéwù kan nínú àwọn ilé kéwù tó gbajúmọ̀ lásìkò yìí kò sí ìtóníbatan pẹ̀lú ikọ̀ kan nínú àwọn ọkọ̀ tó wà ní àsìkò yìí àmọ́ wọ́n níbatan pẹ̀lú alukur'an àti sunna tí àwa náà níbatan pẹ̀lú ẹ̀ ká wá gbé àwọn ìpín tá a pínra wa ká gbèjù sílẹ̀ ká wọnú mọ̀ lọ ká wá tàtàrà ẹ̀ ká fi lọ fara wa jáde ká lè mọ̀ ṣáàlù sunna ni wá àbá ṣáàlù sunna ilé làwọn atótónu àtàwọn àlàyé tó ti gbáwájú àti wá bọ́ ọ̀rọ̀ yìí débi pé nínú àwọn ahlùsúnà ọ̀lùjàmáà òun náà ni àwọn àfọ́ ní asófi àtàsọ́wọ́f àwọn mùtàsọ́wé fóònù tá a ṣàlàyé ní ìgbẹ̀yìn apá karùn-ún ọ̀rọ̀ wa pé àwọn èèyàn pín sọ́nà mẹ́ta nípa àtàsọ́wọ́f ní ìbámu sí ìhà tí wọ́n kọ sí ìmọ̀ yìí a rí nínú wọn àdọ́ọ̀lẹ́múnà lẹ́ àǹfọ̀sẹ̀ màwọn alábòsí tẹ́yìn ṣàbòsí sẹ́mi ara wọn àwọn eléyìí wọ́n gbà pé àtàsọ́wòf jumlatan wa tafsilan kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìkankan ò jọ nínú ìṣesí ànábì muhammad sallallahu alayhi wa sallam àlàyé kan ò sì kó nǹkan tó ń jẹ́ súfí sínú nínú ìṣesí ànábì muhammad sallallahu alayhi wa sallam jumlatan wa tafsilan akhraju as-sufiyun min da'irati ahli sunnah jamaa wọ́n yọ akhraju sufiyin wọ́n yọ àwọn onísúfí kúrò nínú àwọn ahlùsúnà aljamaa eléyìí àbòsí láńlá ni kò sì dáa kò yẹ kó rí bẹ́ẹ̀ bákan náà jàǹbá láńlá ni tá a ṣe fún ìmọ̀ tó ṣe pé àwọn ọ̀rọ̀ wa ìní yóò jẹ́ kó mọ yàrá lẹ́nu pé níbo làwa ti ń ka tíra tiwa tó ṣe pé àwọn tá à ń sọ yìí bí tíra ṣe wà lẹ́yìn mi yìí náà ni tíra ṣe wà lẹ́yìn wọn àwọn àmọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ súfí nínú Islam eléyìí àbòsí láńlá ni bákan náà ìpín kejì nínú àwọn èèyàn làwọn tó ṣe pé wọ́n pín wọ́n ka tasawuf gbogbo nǹkan tó ń bẹnu tasawuf àtàwọn ṣàtọ̀hátù ẹ̀ àtàwọn ibi tó kù díẹ̀ kàtó àtàwọn dọ̀hálà àwọn tí wọ́n kó ìrújú àti ìbàjẹ́ tán kó wọnú tasawuf wọ́n kó gbogbo wọn pọ̀ wọ́n pè ní sufi wọ́n sì da ìmọ̀ ẹrú wọ́n wá sọ ìmọ̀ náà di pé gbogbo nǹkan tó bá ti rí ń bẹ̀ náà ló ń jẹ́ tasawuf àtàbúrò àti dáadáa náà ló ń jẹ́ tasawuf báyìí àní rí adá lọ́dọ̀ àwọn ẹ̀yà aburú tasawuf nìkan ni wọ́n fi hàn eléyìí náà àbòsí ńláńlá ni bẹ́ẹ̀ náà ni apá kẹta àwọn èèyàn tó ṣe pé ansọ́fù wọ́n ṣe ansọ́fù wọ́n yànnà náà tasawuf wọ́n wo wọ́n wo àárín wọ́n sì wo wo ojú ọ̀nà náà gẹ́gẹ́ bí ìlànà kan gẹ́gẹ́ bí ìrìn àjò kan tó dáa àwọn ṣàwá fi masiratihi ìrìn àjò kan ní ìlànà kan tó ṣe pé nígbà tí ìrìn àjò yìí ń lọ àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ó débà bí ẹni tó ń lọ tó wá ní ásídẹ́ǹtì ásídẹ́ǹtì yẹn wọ́n á gbìyànjú láti yọ dáadáa bẹ̀ kúrò wọ́n gbìyànjú láti fíksì àwọn èyí tí ò dá ń bẹ̀ wọ́n wá tún tò wọ́n gbìyànjú láti ṣe insof nígbà àtasọ́wòf àwọn wá ní àwọn àǹfà tí a fẹ́ wò kátàtàrà yẹn mọ̀ wípé àwọn onísúfí ń kọ́ ahlu sunna wal jama'a ni wọ́n jumlatan wa tafsila àmọ́ àmọ́ tukọ̀ ara lọ síbi eléyìí pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ náà ni gẹ́bí ṣe sí wa agbẹ̀rú kó ṣe pé àwọn àfáà wa àwọn àfáà ṣáájú látara nínú àwọn sálàfù al àwọn náà là ń lò àmọ́ lórí tasawuf máa ṣe nǹkan kan tó yàtọ̀ díẹ̀ sí tó yàtọ̀ sí ìta àti ń ṣe tẹ́lẹ̀ nínú àwọn episodes tó ti kọjá nínú àwọn episodes tó ti kọjá àgbọn tó kó ṣe pé àmọ́ àfà kankan wá láti ṣàlàyé ọ̀rọ̀ asnaf ahlùsùnà tayọ àwọn àfà tó ti lọ torí pé ká fi jàre ọ̀rọ̀ wípé kò sẹ́yọ̀ kò ń ṣe ẹgbẹ́ kan ló tọ̀rọ̀ sí yàn kan lẹ́nu àbí ìṣesí àbí lànà ilé kan tẹ̀lé àwọn àfáà tó ti lọ ni àmọ́ wọ́n rí àtàn wọ́n ń ṣará ìlú wa wọ́n ń ìletò wa wọ́n ń ṣará wa ìyẹn bẹ́ẹ̀ sì ni a jìnà síra púpọ̀ dé pé àwọn bàbá àwọn àfáà tó more than one thousand hundred years ago àwọn àfáà yẹn là ń sábà lò àmọ́ níbi tasawuf yìí a máa gbèrò bó ṣe pé àwọn ọmọ ọkọ àwọn àfáà yẹn bọ̀ wá láti gbà yẹn tó fi di ayé àsìkò tó súnmọ́ wa ní ìsìn nítorí kíni torí pé àwọn tó ti lọ nínú àwọn àfa àwọn ṣe ìsọfù pọ́n pàtàkì sọ fún ọ̀bù àwọn tí wọ́n wà láyé ìsìn láàárí ọ̀pọ̀lọpọ̀ tó ṣàbòsí ní pàtàkì sọ fún ìyẹn ló fà pé a máa gbìyànjú láti kó wá náà àfa àsìn náà ṣe ṣe pé ìsọfù tí wọ́n ṣe tó yìí ṣe pé àwọn tó ń dárúkọ àwọn tí wọ́n ń bùtà sọ́wọ́fù jù lé ní àwọn àfa yìí náà ni wọ́n wọn mọ́ nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ náà àfáàtà ń lera mọ́ yẹn náà láàfẹ́ mọ́rọ̀ wọn wá láti ṣàlàyé pé tàṣọ́wùfù ń kọ́ o ìrìn àjò kan ni ìlànà kan ni ìmọ̀ kan ni lọ́tọ̀ tó dá dúró gẹ́gẹ́ bá ṣe ní ìmọ̀ fíkíù tá a ní ìmọ̀ hadith tá a ní ìmọ̀ muslim hadith tá ní ìmọ̀ tafsir tá ní ìmọ̀ ulumul Qur'an tá ní ìmọ̀ usulu din usulu fiqh bẹ́ẹ̀ náà la ṣe ní odidi ìmọ̀ kan lọ́tọ̀ tó ń jẹ́ at tó sì ní àwọn oríṣiríṣi orúkọ míì lẹ́yìn ẹ̀ báyìí gẹ́gẹ́ bí àwọn ọmọ tá a dárúkọ síwájú yẹn ṣe láwọn ibi táwọn náà kù sí ní ìbámu sí àwọn èèyàn tí wọ́n dá sí ìmọ̀ yẹn náà ni tasawuf náà ti níbi tó kù sí ní ìbámu sí àwọn tí wọ́n dá sí ìmọ̀ náà ìmọ̀ fíkíwì ìmọ̀ tafsir ìmọ̀ hadith ìmọ̀ quran ìmọ̀ olómi quran ìmọ̀ lugha ìmọ̀ sọ́rọ̀fù ìmọ̀ balaga ìmọ̀ nahu, kọ́ ní ìmọ̀ tí ò da gbogbo wọn ni mọ́ọ́rẹ́ a máa láwọn tí wọ́n dá sí i tí wọ́n ti aburú bọ̀ tí wọ́n ṣe àwọn bàjẹ́ nínú ẹ̀ tí wọ́n ṣe àwọn nǹkan ó díẹ̀ kàtó sí nínú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ní nínú àwọn àfa onísúfí tí wọ́n wọnú mọ́ náà tí wọ́n ṣe àwọn bàjẹ́ nínú ẹ̀ tí wọ́n sì ṣe àwọn kù díẹ̀ kàtó kan nínú ẹ̀ ìyẹn ò wá sọ pé ìmọ̀ tàṣọ wùfù ò dáa gẹ́gẹ́ bá a ṣe lè sọ pé ìmọ̀ hadith ìmọ̀ tafsir ulumul Qur'an ìmọ̀ náà ìmọ̀ sarfu bàlágà gbogbo àwọn ọmọ yìí bá a ṣe lè sọ pé àwọn ọmọ yẹn náà ò dáa gẹ́gẹ́ bá a ṣe insof láti yọ àwọn kùdìẹ̀ àwọn ókùdìẹ̀ kààtó kọ̀ọ̀kan nínú àwọn ọmọ tó kù náà ló ṣe ká ṣe insof nínú àwọn ókùdìẹ̀ kààtó tó mẹ́nu tasawuf ìyẹn ló fà tó ṣe pé à ṣàlàyé ọ̀rọ̀ yìí ní ìbámu sí ọ̀rọ̀ àwọn àfa ní orí ẹ̀ nípa ọ̀rọ̀ tasawuf bákan náà ni pé ọ̀rọ̀ wa nípa tasawuf a kàn fẹ́ fi rinlẹ̀ ni pé àwọn ní sufi ń kọ́ o ahlu sunna jamaa ni wọ́n lópin ìgbà tó bá ti rìn gẹ́gẹ́ bó ṣe yẹ kán rìn kò ń ṣe pé a fẹ́ ṣàlàyé ilmu tasawuf ìmọ̀ sufi min haythu mabda wa min haythu thamarat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ń ṣe pé èso ẹ̀ pàtàkì ẹ̀ àbí ibi tán ti mú kò ń ṣe pé la fẹ́ ṣàlàyé torí pé òdìdí ìmọ̀ kan lọ́tọ̀ tó láwọn mutakhasisun fún gẹ́gẹ́ bá a ṣe ní ìmọ̀ hadith tó yẹ kó náà láwọn mutakhasisun títí ẹ̀ bí gbogbo mọ̀kán ṣe ní àwọn tí wọ́n dángájá ní díẹ̀ náà la ṣe ní àwọn tó dángájá ní di sufi tó sì ní àfa àti ẹ̀ lọ́tọ̀ kò ń ṣabala kan tí nǹkan ọmọ ń jáwọ̀ gẹ́gẹ́ bí òun ṣe lè jáwọ́ àwọn ọmọ tó kù náà gẹ́gẹ́ bí abala ló fà tó ṣe pé àwọn ọ̀rọ̀ wa ó yóò máa dá lórí ẹ̀ lábala tá a ti júwe kó má ṣe pé kíni kíni dáadáa sufi àbí ìyẹn kọ́ la fẹ́ sọ àná àwọn ní sufi o alùsùnà jamaa làwọn náà àwọn ẹ̀rí ni àwọn ọ̀rọ̀ tí a fẹ́ mú wáyé pẹ̀lú ọ̀rọ̀ àáfà ṣáájú lórí ẹ̀ tó fi di àwọn àáfà ẹ̀sìn kí ni túmọ̀ tasawuf ní ṣókí màá kàn mú wá ìmọ̀ tasawuf definition pọ̀ táwọn àáfà kó wá lọ́gáwé istilahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo wọn papọ̀ lórí kinní kan lórí tasawuf òun náà ni pé ìmọ̀ yìí ó fẹ́ fún wa ní àǹfààní kan òun náà ni tahqiqu sa'adati fi dunya wal akhirah ìjẹ́ olóríire ìmọ̀ yìí fẹ́ sọ wá dolóríire ilé ayé ń bí àti lọ́jọ́ ìgbìn alkiyama nǹkan tí tasawuf wa ṣe ni ìmọ̀ tó máa ń ṣèwádìí ìjọ olóríire ẹrú nílé ayé ń bí àtọ́jọ́ ìgbìn alkiyama gbogbo definitions tán ṣe ń tasawuf láyé ó fẹ́ tó one thousand tábà lọ ṣe báàfù nípa máàna tasawuf àti eh, ìtumọ̀ tasawuf káàkiri lọ́dọ̀ àwọn afa definitions yẹn pọ̀ gan-an àmọ́ gbogbo ẹ̀ ń tọ́ka pé aṣáfẹ́ jó lórí ilé ńlẹ̀ ayé àtọ́jú ògbọ̀dà kíámọ̀ báwo la ṣe wá jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀túnmọ̀ tó tún kún tó tún fẹ̀ díẹ̀ tó ń yànnà náà gẹ́gẹ́ bí minhaj lọ́tọ̀ gẹ́gẹ́ bí ìlànà mọ̀kan òun náà ni ìtumọ̀ tí ó wá wípé ìmọ̀ tó yẹ kó ń ṣàlàyé tezkiyato nafs ìṣàfọ̀mọ́ ẹ̀mí waterbiatoha àti ìṣe ìrè ẹ̀mí yẹn lilwusuli biha ila istiqamati ma alhaqi wal istiqamati ma alkhalqi bil'ilmi wal amali wattakhalliyati wattahaliyati والترقي بها للوصول إلى الله عز وجل أي الحضور ma'ahu subhanahu fi kulli hal pé ìmọ̀ tó fẹ́ kọ́ wa báwo la ṣe fẹ́ di ẹni ọlọ́run báwo la fẹ́ rí ẹ̀mí wa tí ẹ̀mí yẹn tí ó fi lè dúró déédéé lọ sọ́dọ̀ ọlọ́run tí ó fi jẹ́ ẹ̀mí ẹni ọlọ́run bákan náà ìmọ̀ tí ó kọ́ wa báwo la ṣe fẹ́ ní ìmọ̀ tó yè kooro pẹ̀lú ìwà rẹ̀ àti ìṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ àti ìgbé àwọn ìwà abú ìgbejù sílẹ̀ àti ìwọ ìwọ ìwọ ẹ̀ṣọ́ ọ̀ṣọ́ pẹ̀lú àwọn wáre àti ìgbé ẹ̀mí ìdàgbàsókè lọ́sọ́dọ̀ ọlọ́run tó yẹ pé èyí ó wà dẹni ọlọ́run eléyìí náà ni ìmọ̀ tó fẹ́ kọ́ wa láwọn nǹkan yìí tá a wo ìtumọ̀ yìí ó jọ ayé ọlọ́run ọba tọ́lọ́ ọba sọ nínú suratul Jumu'ah níbi tọ́lọ́ ọba ti ń sọ wípé huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين òun ọlọ́run bá lọ́ba tó gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde gbà tó lọ́ba wá ń ṣàlàyé inú suratul Jumu'ah ayà ẹlẹ́kejì ìdí tó fi gbé ànábì Muhammad dìde nínú ẹ̀ ni pé wa yuzakkihim kó ṣe àfọ̀mọ́ ẹ̀mí wọn kó ṣe àfọ̀mọ́ ọkàn wọn tá bá rí tá pẹ̀lú definition wa definition tó wáyé abala tó wá ṣiṣẹ́ lé lórí jù ni ẹ̀mí ọkàn ọmọ èèyàn gẹ́gẹ́ ṣe pé ìmọ̀ fíkìú ṣiṣẹ́ ní ara ìta ìjọsìn ọmọ èèyàn ìmọ̀ tàṣọ́wù fún wa iṣẹ́ nípa ẹ̀mí jìnnàjìnnà inú ọmọ èèyàn àwọn ọ̀rọ̀ mi tó ń bọ̀ sí máa mọ̀ ṣe ìṣára sí. bákan náà ọ̀rọ̀ yìí definition tá a fa mu wáyé ó jọ ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam inú hadith ẹlẹ́kejì tí imam muslim gbà wá tí imam nawawi kó wá sí sínú arba'in hadith ogójì tí imam nawawi gbà wá tó fi èyí tó fi ṣẹlẹ́kejì ń bẹ nígbàtí jubril wá bá anabi muhammad sallallahu alaihi wasallam tó ń bi léèrè yasaluhu wa yusaddiquhu anabi ń bi anabi ń bi jubril ń bi anabi anabi wọn ń dá lóhùn nígbà tó dáyè kan Jibril bẹ anabi Muhammad sallallahu alaihi wasallam ní sọ fún mi anil ihsan akhbirni anil ihsan sọ fún mi fún mi ní ìrò pé kí ló ń jẹ́ dáadáa òpin dáadáa òpin pé yẹn ṣe eré láyé anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak pé kó jọ́sìn fún ọlọ́run gẹ́gẹ́ bí pòun rí ọlọ́run bá bó ti ẹṣẹ́ lè rí ọlọ́run bá ọlọ́run bá ń rí ẹ hadithun sahih sahih muslim náà wá wí gbà wá eléyà rí pé ìtumọ̀ yìí jọ nígbà táwọn àfáà ń ṣàlàyé báwo ni ẹ ṣe fẹ́ jọ́sìn fún náà bá bí kí ẹ rí pé èèyàn rí ọlọ́run bá a rí pé ìrun ọlọ́run bá ṣàlàyé pé ká kírun ìmọ̀ báwo la fẹ́ kírun fíkíwò ló máa kọ́ wa pé báwo la fẹ́ ṣàlùwàlá a fẹ́ bọ́jú a fẹ́ kí ṣàwà lórí ìrìn àjò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kàtà àwọn àkàmù àmàlẹ́yà àti fíkíwò mọ̀ yanjú ẹ̀ àmọ́ tá a kíkú pápápá àrùn ni pé kábàlì páyọ̀ ọlọ́run bá wà kí mo sọ látàlẹ́ fíkìrì kálíbàlì bá ká gbáwẹ̀ eh, la'allakum tattaqun kálíbà páyọ̀ ọlọ́run bá báwo la fẹ́ páyọ̀ ọlọ́run báyìí báwo ni al-khushu' fi s-salah tó lọ́n bá ròyìn nínú suratul mu'minun aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un tó ń sọ̀rọ̀ walladhina hum ala salawatihim yuhafidhun báwo la ṣe fẹ́ ṣe haqqo al ala s-salat àti la fẹ́ ní al-khushu' al irun fíkíwò lè kọ́ wa bittifaq a lè a lè lọ sí mugni ibn kudama àbí fíkíwò sunna sabik àbí àwọn tíra fíkíwò tó ń ṣàlàyé òun ká sọ pé bẹ́ẹ̀ láti fẹ́ mọ ìpayà láà hádìí àṣìá àwọn nǹkan yìí a mọ̀ mọ́ níbi ìmọ̀ àtọ̀sọ́wò torí pé òun ló wá ṣiṣẹ́ níbi abala ẹ̀mí eléyìí òun ni ìmọ̀ àtọ̀sọ́wò ní ṣókí ìtumọ̀ lọ́dọ̀ àfọ́ ní tẹ̀sọ̀wò tá bá wo ìmọ̀ yìí láì sí èméjì ń bẹ̀ gẹ́gẹ́ bá ètù yìí àwọn èèyàn tí wọ́n ṣàfihàn ara wọn sí dìmọ̀ yìí wọ́n pín sí oríṣiríṣi àwọn àfáà pín wọn sọ́nà méjì àwọn tó ṣe pé àwọn tó ṣe pé ìmọ̀ yìí lórí definition tá a mú wáyìí òun náà náà fi rìnrìn àjò wọn wọ́n sì bẹ bẹ́ẹ̀ tán fi lọ bọ́ lọ́wọ́ ọba ẹ̀mí wọn dàgbà sókè wọ́n jẹ́ ní ire wọ́n dààmú lójú ọ̀nà ọlọ́run ma wọ́n ṣe dáadáa pẹ̀lú ẹ̀sìn wọ́n sì ṣoríire ilé ayé ń bí a sì ń tàn mọ́ àrùn kan pé pẹ̀lú ògo ọlọ́run ba lọ́jọ́ ìgbéra lè kíá mọ̀ gbogbo àájọ pàdé inú àlùjánnà pẹ̀lú ògo ọlọ́run ba. báwọn àáfàá ṣe ṣe ìṣẹ̀mí wọn ni lórí ìtumọ̀ àkọ́kọ́ tá a mú wáyé ìpín àkọ́kọ́ ni ẹ̀yìn náà ìpín àwọn oníṣòfin ẹlẹ́kejì àwọn tó ṣe pé wọ́n yẹ̀gẹ̀ rẹ̀ kúrò nínú ìtumọ̀ yẹn wọ́n kó wàhálà bá ìtumọ̀ yẹn wọ́n sì ṣe tiwọn lọ́tọ̀ bó tiẹ̀ ṣe pé wọ́n lẹ́ra wọn mọ́ ìmọ̀ yẹn wọ́n lẹ́ra wọn mọ́ ojú ọ̀nà yẹn níbi táwọn èèyàn wá ti ṣe ìsọ́ọ̀fù ni pé àwọn yẹn ni wọ́n wá gbé wọ́n fi wọ́n dárúkọ wọn kiri ayé àwọn ni wọ́n fọn rere wọn fọn rere àwọn míì nínú àwọn tí wọ́n ṣe dáadáa eléyìí àwọn náà pín sóríṣiríṣi àmọ́ bẹ̀rẹ̀ kọ́ la fẹ́ lọ àwọn tí wọ́n yẹ gẹ̀rẹ̀ níbi wọn tasawuf àwọn míì wọ́n yẹ gẹ̀rẹ̀ ní abala àkídà bíi àwọn tó kó sínú wahdatul wujud tẹ́ pé wọ́n gbà pé gbogbo nǹkan náà ni ọlọ́run gbogbo nǹkan náà nǹkan kan ni àti igi àtẹ̀yìn àti fìlàwọ́ ọlọ́run náà ni kò sí yàtọ̀ eléyìí àwọn kan ni ẹ̀ lábala àkídà náà fẹ́ pé wọ́n kó sínú àtẹ̀jísìn wọ́n fọlọ́ba wé nǹkan látara mùbálágà àti àìnímọ̀ ibi abala bákan náà àwọn míì wọ́n sọ ọmọ yẹn wọ́n kọ lódodo àmọ́ wọ́n fi ṣe nǹkan míì wọ́n fi wọ́ ọlọ́run bá mọ́ wọ́n fi wójú lórí ọlọ́run bá wọ́n fi wálé ayé wọ́n fi ń gbowó lọ́wọ́ àwọn ìjọba wọ́n sọ̀rọ̀ àwọn di ẹrú ìjọba àárí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn oníṣùfì náà àwọn míì tí wọ́n ti lọ bákan náà àrínú àwọn tó ṣe pé ní nínú àwọn tí wọ́n yẹ̀gẹ̀rẹ̀ yìí tó yẹ pé òun ṣe pé wọ́n fìmọ̀ yẹn sìnjọba àbá ṣe nǹkan àmọ́ wọn gbàgbọ́ nǹkan tó wà níbi ìmọ̀ yẹn wọ́n á mú ìdàndàn ìmọ̀ yẹn bìkan ráfà kan àfáàrí aṣọ rẹ̀ wá kí ń já aṣọ olówó ńlá àwọn àtàtàrà yẹn náà mọ aṣọ tí ò dáa àwọn harfiyat yẹn làwọn mú àwọn náà nínú àwọn pín àwọn tó yẹ gẹ̀rẹ̀ ni gbogbo àwọn ìpín yìí lálápèjúwe fún láti láwọn èèyàn tí wọ́n ṣe gbogbo orú wọn náà sì wà lásìkò yìí pàtàkì jùlọ àwọn tó ń yẹ gẹ̀rẹ̀ ní abala àdéhọ́kàn yẹn ìgbàgbọ́ tí ìgbàgbọ́ wọn dàrú tí wọ́n sì wọ́n sì dá wọ́n dá burúlẹ̀ sídìí ìmọ̀ yìí àwọn yẹn pọ̀ lọ tí múnsífù kan ò ní ṣeyèméjì pé a ní wọn nínú sófì bákan náà èyí tó wá dáa jù ni pé àwọn onísúfì gangan náà kọ́ gbìyànjú látàkọ́kọ́ láì tí kọ́ ṣe láti yọ gbogbo àwọn èèyàn yìí kúrò gbogbo àwọn tí wọ́n dààmọ̀rú yìí àwọn onísúfì gangan náà kọ́ yọ wọn kò nínú dáírọ̀ tó tasawuf àwọn eléyìí ò ṣara wa o gẹ́gẹ́ bí Imam Junaid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé àwọn ọ̀rọ̀ tá a fẹ́ kó wá yóò sì padà mọ́ tọ́ka sí àwọn èèyàn yìí ká lè mọ̀ pé àwọn afúnisúfí gangan fúnra wọn wọ́n ti gbìyànjú láti tún nǹkan wọn ṣe láti tún ìmọ̀ yìí ṣe láti tún ìpínlẹ̀ ṣe àwọn yẹn ló wá yẹ ká wò kó yẹ ká dààmú ẹrú ká mọ gbé àwọn tí wọ́n dàrú ká wá sọ wọ́n di onímọ̀ gangan àwọn yẹn kọ́ lónímọ̀ yẹn wọ́n sá wọlé wọ́n sá wọnú mọ̀ yẹn nìgẹ́ báwọn kan ṣe sá wọ inú mọ̀ mi tí o bá ń ṣe yẹn ànímọ̀ rí mọ̀ òdòrùn nínú ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam táwọn yẹn ṣàfihàn ọ̀rọ̀ táwọn yẹn ṣàfihàn sọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam ìbá àwọn kan náà náà aládìsí tí wọ́n gbà wá tá rí mọ́ ọ̀dọ́ kódà nu musnad mọ́ ahmad mọ́ ọdún wa ń bẹ̀ nínú àwọn kútùbù sunna oríṣiríṣi amọ̀rí mọ́ ọ̀dọ́ art nínú àwọn kan náà náà ń ṣiṣẹ́ nú hadithi tí wọ́n kó ìrújú wọnú mọ́ tí a fi rí mọ́ art nú hadith jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn kan ṣe ṣiṣẹ́ nú fíkìwù tí wọ́n kó ìbàjẹ́ wọnú fíkìwù bẹ́ẹ̀ náà nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò wáyé ká yọ tàṣọ́wùfù sọ́tọ̀ gẹ́gẹ́ bíi pé òun ṣe máa kó ká mọ kó àwọn ìgbà tá a gbá àwọn oníbàjẹ́ àdìsí lárugẹ àgbètò onítẹ̀sí lárugẹ àwọn ń gbà òní ti súnfí lárugẹ pé ìmọ̀ tí ò dání eléyìí kò ń ṣe sọ́f èyí ló fà tó ṣe pé àwa mú wa nínú àwọn ọ̀rọ̀ tó ń bọ̀ yìí àlàyé lórí pé àwọn oníṣúfí wọ́n jẹ́ Ah. wọ́n bọ́ kúrò nínú aburú táwọn èèyàn kó síbẹ̀ ìyẹn ni nínú àlàyé tí mo ti wí ó jọ ọ̀rọ̀ kan tí àfáwà Ibn Taymiyyah rahimahullah tó sọ nípa àwọn fóònù sufi ó ní wọ́n sọ wáàbù tabawo fatawa di Taymiyyah mujalladi ẹlẹ́kẹfà Ibn Taymiyyah nu fatawa rẹ̀ mujalladi méjì di fi ṣàlàyé tasawuf mujalladi ẹlẹ́kẹfà ìmí mujalladi eh, ẹlẹ́kọ̀ọ́kànlá àmọ́ nínú tíra tẹ́níkàlùkù bá ní lọ́wọ́ tó bá ń lò ó lè bọ́ sí mùjáládì mi ó sì lè ní ìbámu sí bí kọ́mpínì kọ̀ọ̀kan ṣe tẹ̀ tiẹ̀ ni èyí tẹ̀mí ní lọ́wọ́ ń bí Darul Hadith ló tẹ̀ ní Cairo mùjáládì ẹlẹ́kẹ̀ẹ́fà ló wà bàfá yìí ó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó sọ pé was-sawabu annahum mujtahidun ó rí i tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ tá a ti ń kó bọ̀ ó ti ń sọ̀rọ̀ bọ̀ nípa àwọn onísúfí nínú mùjáládì ẹ̀ta báwo ìfúnpá page thirteen àmàrọ̀ ọ̀rọ̀ yìí ń bẹ̀ ó ní tó fẹsẹ̀ nílẹ̀ jù ní pé annahu mujtahiduna fi ta'ati Allahi kama ijtahada ghayruhum min ahli ta'ati Allahi ففيهم السابق السابق المقرب بحسب اجتهاده وفيهم المقتصد الذي هو من أهل اليمين وفي كل من من من الصنفين من قد يجتهد فيخطئ وفيهم من يذنب فيتوب أو لا يتوب ó ní ó ń bẹ nínú wọn àwọn tó ṣe pé wọ́n ti gbáwájú nínú iṣẹ́ dáadáa àwọn ẹni rere ó sì ń bẹ nínú àwọn tó pẹ́ wà níwọ̀ntúnwọ̀nsì dáadáa wọn àti ìbàjẹ́ wọn wọ́n ti ṣe dáadáa lénìí kan ń ṣèbàjẹ́ lénìí àwọn kan wà ẹ̀ẹ́fẹ́ rí pé wọn ẹ̀ẹ́fẹ́ rò pọ́n àdẹ́ṣẹ̀ rí láyé ni àwọn yẹn ní sáàbìkù alimukọ́rọ̀ ó sì ń bẹ́nu àwọn mọ̀kútọ́ sí àwọn tó yẹ pé ìwọ̀ntúnwọ̀nsì ti wọn à ń ṣèbàjẹ́ à ń ṣe déédéé wọ́n ń ṣe dáadáa á ní bàjẹ́ lọ́wọ́ bákan náà bẹ́ẹ̀ lọ́lọ́run bá ṣe ròyìn wọn irú ẹ̀ irú bọ́lọ́run bá yẹ sọ pé sábìkúnà sábìkúnà ọ̀là ìkàlẹ̀ mùkọ̀rọ̀bùn oníbùntẹ́mí àpẹ́ ìbínà sábìkúnà mùkọ̀rọ̀bùn ó tún wá sọ pé wàsáàbùlì mẹ́ìmánà ti máa àsáàbùlì mẹ́ìmánà òun ló pè ní àmọ̀kọ́tásìlì ah, níbí bákan náà ń bẹ nínú ọjọ́ irú ọ̀rọ̀ tó ń bẹ nínú suratu Fatir tọ́lọ́ máa ń sọ wípé thumma awrasna al-kitaba alladhina stafaynahu min ibadina فمنهم الظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله بايني يا ìpín tí ọlọ́run bá náà pín àwọn èèyàn sí pé ó ń bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ wọn ṣàbòsí sẹ́mi ara ó sì ń bẹ́nu àwọn tí wọ́n ti wọ́n ti ń ṣe wọ̀ntúnwọ̀nsì ó sì ń bẹ́nu àwọn tí wọ́n ti gbáwájú púpọ̀ níbi iṣẹ́ rẹ̀ náà ní bùn tèmi àwa ń tẹ̀síwájú bí wọ́n sọ pé wàmínà lè mú tasibí ilẹ̀ ìhìn ó ń bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n lẹ́ra ọmú ní súfí من هو ظالم لنفسه عاص لربه انت سي بي او شابو سي سمي اري او سي جلهشه او وا شلاي لو نيبي توني سورو لو واني وقد انتسب اليهم طوائف من اهل البدع والزندقه ولا ولكن عند المحققين من اهل التصوف ليس منهم كالحلاج مثلا اني ó ń bẹnu àwọn èèyàn tó yẹ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tó sì pera wọn ní sufi tó ṣe pé àwọn ní gan yọ wọn kúrò wọn ní hàn sí lára wọn bàbá yìí gangan wọn á má pèjúwe wa pé gẹ́gẹ́ bí halaj tó ṣe pé àwọn onísufi bíi Junaid wọn yọ wọn kúrò eléyìí mo kàn fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ wípé a rí inú àwọn tó dànù wọn a rí inú àwọn tí ò dà bóńtẹ́míà ló ń sọ̀rọ̀ yìí àmọ́ gẹ́gẹ́ bí àdéhùn mi mo fẹ́ kó wá nínú àáfà tó ti lọ before bóńtẹ́míà ọ̀rọ̀ sì pàmàpàrà kan bóńtẹ́míà àtàwọn tó wá lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ wọn nípa tasawuf tá a fi mọ̀ pé àwọn alùsùn àjàmá wọ́n yin ìmọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n pe ìmọ̀ yìí ní ìmọ̀ ọlá ìmọ̀ rẹ̀ ìmọ̀ àwọn ẹni ọlọ́run tó ṣe pé àmọ́ ń tàtàrà ẹ̀ dẹni rẹ̀ nílé ayé ń bí àtọ́jọ́ mìíràn kí a mọ̀ tó fi ń dà kí n fi bẹ̀rẹ̀ náà ni àkọ́kọ́ wọn àgbà wọn ọ̀gá gbogbo wọn òun náà Imam Abu Hanifa Imam Abu Hanifa nígbà tí wọ́n ń ṣe àfi ti tasọ́wò fọlọ́sọ́dọ̀ ẹ̀ nínú tíra kan náà pé ní Ad-Durru al-Mukhtar mujallada àkọ́kọ́ page forty three nígbà tí àfa yìí ó fẹ́ ó fẹ́ ṣe ó fẹ́ múrì wáyà àwọn àfa kan wá tí wọ́n tí wọ́n jẹ́ onísúfí táwọn aláwọn jẹ́ onísúfí ní ìjọmọ́ké fún Abu Hanifa wàmùwà ó ní anna abad abá ali adakok afa kan ló ń jẹ bẹ́ẹ̀ afa yẹn sọ pé akhadtu hadhihi tariqati min abil qasim an-nasrabadi ó ní ọ̀dọ̀ abu qasim an-nasrabadi ni mo ti gba ìmọ̀tàsọ́wọ́ fún mi ó wá ní abu qasim wa sọ yìí ana akhadtu min ashab mo gba tọ̀dọ̀ mi afa kan náà ló ń jẹ bẹ́ẹ̀ bákan náà òun lọ́dọ̀ àṣírí àsákọ̀tẹ̀ wàhúwà ma'arúfú òun ni wọ́n ń pè ní alkarahi àfáà mi nìyẹn ó ní wàhúwà min dawud àtọ̀ì àfáà àgbà mi tún ní dawud tọ̀yẹ̀ wá ní dawud tọ̀yì tẹ̀wárí òun ní wàhúwà akhadha al-ilm òun gba ìmọ̀ títí ẹ̀ wà tọ̀rí ikọ̀ ó sì gba tọ̀rí ikọ̀ rẹ̀ min abi hanifa àbú hanifa láfa tó kọ́ńkéw ìyẹn ni pé ìlànà tóun fi ń jọ́sìn fọlọ́run tóun fi ń ṣẹ̀sìn tóun fi ń wúwà ìlànà tó ṣe pé ọ̀dọ̀ àbọ̀ ànífà ni òun ti gba ìlànà ìwà òun òun ló sọ pé a ṣe báyìí mo joseph mo ṣe asikari báyìí mo ṣe fikiri báyìí kí tó ń yíta sọ òfin yẹn kí yẹn láfa tó wá ń tukọ̀ èèyàn tó ń correct yẹn nínú àwọn ìwà tí ò da tó ń correct yẹn à ń sì padà débẹ̀ pẹ̀lú gọlọ́ọ̀bà nínú ibi tó yẹ ká sọ tà sọ òfin dà torí pé bí àsìkò ṣe ń jìnà sí ni túmọ̀ ọ̀rọ̀ yìí ṣe ń yẹ̀ sí làwọn èèyàn ṣe gbọ́ yé sí kí n dátàbọ̀ ànífà dúró bẹ́ẹ̀ kí sẹ́yìn lọ sọ́dọ̀ Imam Maliki nínú àwọn àáfàá ojú ọ̀nà wáyé ni pàtàkì jùlọ àbá nífa ẹ̀ rí i pé tíra tí mo sọ nípa ti òkò kò ju yìí tí mo ra sọ yìí lọ à ń rí i pé ọ̀rọ̀ ta Imam Málíkì tíra tí màá darapọ ń pa tiẹ̀ máa tún jùlọ torí pé àáfàá àdúgbò ti wáyé ni tabalódò àwọn mọ́sàmọ́ máa bá nífa ọ̀rọ̀ pọ̀ jù báyìí lọ tó máa kó wá àmọ́ torí pé Málíkì lọ́pọ̀lọpọ̀ ti wá bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn ń gbọ́ mi ló fà tó yẹ pé mo tún fẹ́ lọ díẹ̀ lọ́dọ̀ mọ́ Málíkì àtàwọn mọ́sàbí mi tà basaba gbólóhùn kan wà tí wọ́n máa ń ṣàfikẹ́ sọ́dọ̀ mọ́ máàlìkì wọ́n náà pé imam máàlìkì sọ̀rọ̀ kan ní imam máàlìkì sọ pé man tafaqaha walam yatasawwafa faqad tafassaqa wa man tasawwafa walam yatafaqaha faqad tazandaqa wa man jama'a baynahuma faqad tahaqqaqa ipe ẹni tó bá kọ́ ìmọ̀ fíkíwù tí ò ní ìmọ̀ tasawuf lára tí ò ní ìmọ̀ ẹ̀mí ìmọ̀ ìwà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò padà di pòkì ni bẹ́ẹ̀ ni yóò padà di pòkì ni àmọ́ o ẹni tó bá kọ́ tasawuf tí ò ní mọ̀ fíkìwù ẹ rí pé nìyẹn zindiki ní ó padà kẹ́yìn rẹ̀ irú ẹ̀ ní àwọn aláàjì àwọn zindiki ni bí ìdàpẹ̀ fún kúfúrú ni táwọn àfáàgbẹ̀dọ̀ náà máa fẹ́ pè é ní káfìrì àwọn arí ìṣesí káfìrì lára ẹ̀ àmọ́ kúfúrú yẹn kò wá bá wáhán kò hàn wọ́n á máa lu àdàpè bí zindeke fún ẹni dọ̀tí bí ẹni àánú so ẹni tó bá jẹ́ pé fíkí súfí ni onísúfí ni àmọ́ kò ní mọ̀ fíkíwù lára ẹ rí i pé yóò padà di zindeke ni àmọ́ ẹni tó bá kó méjì papọ̀ ẹni yẹn gangan ló ṣe pàápàá ìyẹn gangan ló ló ló ló correct ìyẹn gangan ló ṣe èyí tó fi ń dáa jù ìyẹn gangan ló dógóńgó a rí níbi Imam Maliki o ó hánà wa ó kọ̀ fún wa níbi ká kọ́ fíkíwù lásán láì nímọ̀ ma ó sì kọ̀ fún wa níbi ni àwọn kan máa ń takò ah, Imam Maliki kò sọ wo àwọn ọ̀rọ̀ àwọn Maliki pataki Zarqani àyíntìrà kan tó gbajúmọ̀ Muqaddimatul Izziya àwọn máa ń pè ní Muqaddimatul Izziya nígbà yẹn látara bọ́n ṣe kọ́ wa àwọn àfàwọn àkèkò náà ní Muqaddimatul Izziya ló ń jẹ́ ó wá ní ṣẹ́ríwù kan tó gbajúmọ̀ tá ń pè ní ṣẹ́ríwù Az-Zarqani mo ní níbí báyìí ìdí tó pọ̀ ni ní tẹ́ tíra ètò sí ńlá ibi tíra ńlá ni tíra yìí wà ní nínú ẹ̀ tá bá lọ wo page one hundred ninety five yìí tán bóyá ìwọ náà nírú ẹ̀ lé ẹ̀ publisher oríṣiríṣi ni ó lè mọ́jọ́ one ninety five lọ́dọ̀ tiẹ̀ mo lọ wo ibi tí mo Malik ń sọ̀rọ̀ pàtàkì sọ́wọ́ ó sọ̀rọ̀ ìwárí bẹ́ẹ̀ bákan tá a bá lọ wo Muraqat Muraqat al-Mafatih orí tíra kan nìyẹn náà volume one page four hundred and seventy eight àárín ọ̀rọ̀ yìí ń bẹ bákan tá a bá lọ wo sẹ́rẹ́hù tíra tá ń pè ní Ainul ainul ilmi wa zainul hilmi àfáwà Imam Ali al-Qari ló kọ tírà yìí àárí àwọn ọ̀rọ̀ yìí ń bẹ èyí a rí pé Imam Malik kí fún rẹ̀ ó ní ọ̀rọ̀ nípa tasawuf fẹ́ pé ó jẹ́ ká mọ̀ pé ìmọ̀ yìí o kò ń ṣe àwọn wà ní onísúnà lẹ́yìn Imam Abu Hanifa àwọn olónísúnà tó tún jọ àwọn Imam Malik lọ òkè ẹ̀yẹ́fìn ẹ̀ka fìlẹ̀ kásá ẹ lọ sọ́dọ̀ Imam Shafi'i torí nífẹ̀ẹ́ gbàsìkò púpọ̀ kágbó nǹkan tí mo ń ṣàfihàn sọ dr sọwọf tá a bá lọ wo tíra madariju salikin madariju salikin gbajúmọ̀ òun lélẹ̀ ń bì madariju salikin mọ̀nà manazil iyyaka na'budu wa iyyaka nasta'in afáàtò kọ tíra imam ibn qayyim al-jawzi imam ibn qayyim al-jawzi mọ́sàbọ̀ imam ahmad ló wà o àwọn mujtahid ni kò wọ́n pé mọ́sàbí òun kọ́lá afáàtò sọ̀rọ̀ yìí ó ọ̀rọ̀ mọ́mú ṣàfi jọ lójú tó fi lọ kó ọ̀rọ̀ imam ṣàfi wa bákan náà ọ̀rọ̀ tí mo ń sọ yìí imam Suyuti mú wá bákan náà làwọn àfáà mi ibnul mufleh òun náà mú irú ẹ̀ wá ibnul mufleh ọmọ kí ogun tẹ̀míyà ni o kí ni wọ́n sọ pé ìmọ̀ tasawuf imam ṣàfi ó ń sọ̀rọ̀ kan pé òun ó ní sahibtu sofiya mo ní mo bá òun sofi ṣe púpọ̀ mo sì bá wọn rìn àmọ́ nǹkan tí mo kọ́jú famantafaatu minhum illa bi kalimatain nǹkan tí mo kọ́ jù lọ́dọ̀ wọn àǹfààní tí mo jẹ jù lọ́dọ̀ wọn òun náà ni pé àwọn onísúfí wọ́n pọ̀ ní gbólóhùn pé alwaqtu alwaqtu saif àsìkò bí ìdá ni òfàáyín kọta àtàwù wà illa kọta àtìkà inú inu yá tètè gbìyànjú pé orí pé ó lo àsìkò ẹ dáadáa o àbí kó lo ẹ inú kí wọ́n yé lo dáadáa àbí kó gé ẹ kó bẹ́ẹ̀ taba a bá wo àwọn ọmọkàn wọn tó sọ fẹ́ ya pẹ̀lú àsìkò báwọn náà ṣe máa ń ṣe àsìkò wọn wọn fásìkò ṣeré púpọ̀ ìhànì torí pé ọ̀rọ̀ kan ni wọ́n ìṣẹ́jú kan ò ní lọ láì rí pé wọ́n ń dárúkọ ọlọ́run wọ́n ń sin ọlọ́run wọ́n ń yin ọlọ́run nínú kan mọ́ bẹ́ẹ̀ náfìlà kan àbí kejì ọ̀rọ̀ Imam Shafi náà pọ̀ àtàwọn àfáàmì tán sọ̀rọ̀ lóríṣiríṣi nípa Imam Shafi Imam Ghazali sọ tiẹ̀ lóríṣiríṣi Imam Ajiloni òun náà mọ̀rọ̀ Shafi wa nípa ọ̀rọ̀ tí mo sọ àmọ́ látara àsìkò mo fẹ́ sáré lọ sọ́dọ̀ Imam Ahmad fi hàn pé ọ̀rọ̀ Imam Ahmad jọ mí lójú púpọ̀ nípa tasawuf Imam Ahmad nígbà tí wọ́n ń bí nípa tasawuf ọmọ Imam Ahmad ló ń sọ̀rọ̀ yìí tàbá lọ wo <clears throat> Abu Salafi ló sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nínú tírà rẹ̀ tó pè ní atoyoriyat page thirty five ó ní abdullahi ibn ahmad ọmọ imam ahmad nìyẹn ó ní sẹ́mi ẹ̀tọ́ àbí mo gbọ́ tí bàbá mi sọ nígbà tí wọ́n sọ fún un nípa àwọn onísúfí pé inna haula isufiyya julusun fil majalisi ala tawakkuli bighairi ilm tọ́ka máa ń jókòó àwọn jàlóòsùn masajid yẹn tọ́ka máa ń jókòó sí mọ́ṣáláṣí tí wọ́n nímọ̀ ìròyìn tí wọ́n gbé wá báyìí imam ahmad nìyẹn nípa àwọn onísúfí àwọn tọ́ka máa ń jókòó sí mọ́ṣáláṣí àwọn aláìnímọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe ròyìn oníṣòfin fún Imam Ahmad ni Imam Ahmad wa sọ pé al-ilmu aq'adahum ìmọ̀ ló mú wọn jòkó ìmọ̀ olójú kí ẹ máa rántí ọlọ́run bá lọ kó mọ́ ṣe tọ́lọ́run níbò míì Imam Ahmad nígbà tí wọ́n ń bí nípa kásùrọ̀ àwọn oníṣòfì àti haraka àwọn haraka ni wọ́n ròyìn wọn pẹ̀lú aṣọ tó máa ń wọ̀ àwọn aṣọ tó ti ya bí aṣọ ọlẹ̀ bí aṣọ ọ̀nulẹ̀ ìyẹn ni àwọn aṣọ tí òun ṣàjọ aṣọ tó jọjú ní sófin rí pé òun ò dọ̀tí òun ò ṣe kò sí lówó kò lè lọ jalè torí pé ó fẹ́ raṣọ gidi kò lè lọ jalè torí pé ó fẹ́ ó fẹ́ ṣe fáàrí náà onísúfì òun ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n fi ìròyìn aṣọ tí ò dá ròyìn onísúfì Imam Ahmad wa dá èsì padà wá ní láà àlàmù anna qawman a'zamu qadaran mi ò mọ àwọn nǹkan mi ò mọjọ́ kan tó tún dá nípò min qaumin yakunu hammuhum min ad-dunya kasra wa haraka mi ò tu ò tún èmi ò èmi tèmi ò mi ò mẹ́ni tó tún dáa ju ẹni tó ṣe pé kó mọ ọrọ̀ aṣọ yẹn ni ó gbajúmọ̀ jù lókùngbà fíkìwù ni pé káṣọ ti mọ́ dọ̀tí kò sí tán bẹ́ẹ̀ kò yá kò ah, jáṣọ olówó iyebíye ni ẹ̀ wá fi ń ròyìn wọn ah, Imam Muhammad wá ń dọ̀rọ̀ padà pé mi ò èmi tèmi ò mọ̀yàn tó dáa ju irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ ó ń sọ̀rọ̀ orí nípa àwọn ní sufi nìyẹn bákan náà ni àwọn ọ̀rọ̀ ṣe pọ̀ máa padà dárúkọ tíra kan fún wa fún àwọn tá a bá ń wá torí àsìkò lè mọ́ gbà mí láti <clears throat> pọ̀ lọ́rọ̀ nínú àwọn àfa ìtorí pé mo rí pásìkò ti ń lọ àwọn máa yìí dárúkọ àwọn àfa sí máa padà dárúkọ tíra kan pẹ̀lú ògbọ́n ọba tó yẹ pé gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí a máa rí ń bẹ̀ èyí tèmi wá ń sọ kò tó one percent nínú hundred tó wà nù tíra yìí tíra yẹn ọ̀dẹ̀ ju bí kò wọ́ two hundred pages a máa rí fẹ́ tó bá ń wá láti mọ̀ sí nípa àwọn eléyìí kákò lọ́dọ̀ mọ́ Ahmad alhamdulillah àwọn mọ́ mẹ́rẹ̀ẹ̀rin a ti rí pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ nípa tasawuf a sì rí pé àwọn ẹ̀rí àwọn àyètán ti sọ ó pọ̀ nínú àwọn àfáà tá a lè fi ṣeré nínú umma wa náà nínú àwọn àfóní hadith pàtàkì jùlọ Imam Hakim sahibu al-mustadrak imam hakim afa tó ní mustadrak náà hakimu yẹn ipò hadith ló gbé débẹ̀ o a ti ṣàlàyé nínú nígbà tá a sọ àfọ̀ní hadith pé alùsùn al-jama'a ni wọn imam hakim tí yẹn bá ti dépò hakim nínú hadith nínú ma hadith ipò ẹ ti ga wọn ń fojú ipò odidi okùn ni pé hakim ni lèèyàn tán bá ní muhadith ni ipò kan ni tán bá ní hafiz ni ipò kan ni tán bá ní hujja ni ipò kan ni lẹ́yìn ló wá hakim ipò míì ni lẹ́yìn ló wá amirul mu'minin ipò míì nìyẹn ó láwọn tó wà nípò kọ̀ọ̀kan nínú àwọn àwọn àfọ́ní hadith almuhim ni pé imam hakim wà ní nígbà tó ń sọ̀rọ̀ kan bọ̀ ó mú ó gba kan wá tí Abu Hurairah gbà wá àdìsí yẹn wà nù eh, imam hakim gbà wà. يكون بخالات مسلم شرط بخالات مسلم في على شرط البخاري ومسلم وأن لقد كان أصحاب الصفة الصفة سبعين رجلا ما لهم ما لهم أرضية إيه àwọn asuhabu asufa yìí àwọn kan tó máa ń wà ní mọ́ṣáṣá ànábì muhammad sallam ó Imam Hakim nígbà tó wá gba ọ̀rọ̀ yìí wá mọ́lẹ́m ardiya ẹni pé wọ́n láṣọ ńlá kan tán mọ́wọ́ ardiya ni jámọ́ rìdá aṣọ tí wọ́n máa ń dàbò aṣọ bí aṣọ bóra àbáṣọ lámì tí wọ́n máa ń wọ̀ lórí aṣọ àti yẹn ti wọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn aṣọ wọn ò tó bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣe ẹni tó kaṣọ kún wọ́n fi máa ń ṣe ìròyìn ẹni tó kayé tí ò gbáyé tóbi jù ni tẹ́ máa ń sọ̀rọ̀ àwọn ìròyìn yìí Imam Hakim nígbà tó wá ń ṣe ta'alik ó ní ta'ammaltu hadhihi al-akhbar ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó wá nípa àwọn ahlu sufa ó ní mo tẹ̀lé wọn púpọ̀ mo sì ronú sí al-akhbaru al-warida fi ahli sufa fawajadtuhum min akabiri as-sahabati radiyallahu anhum ó ní mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn seventy yìí min akabiri as ó ní àgbààgbààgbà àwọn sahaba ni wọ́n débi pé gbàgbọ́n sọ̀rọ̀ ẹ lọ ó wá ní وهم الطائفة المنتمية إليهم الصوفية قرنا بعد قرن ó ní àwọn sẹ́wọ́ntì tẹ̀rí yẹn làwọn oníṣúfì máa ń ṣàfihàn ara wọn sí sẹ́ńtírì kan bá dé sẹ́ńtírì mi ń lọ sẹ́ńtírì mi ń bọ̀ wọ́n máa padà ṣàfihàn ara wọn sí ọ̀nà àwọn sàhábà yẹn ni pé ìmọ̀ yìí ìmọ̀ ọlá ni tó ṣe pé ọ̀dọ̀ àwọn sàhábà tọ́jú ọmọ kíwà nàbí Muhammad sallallahu alaihi wasallam náà náà ṣàfihàn ẹ̀ sí. láàfin rí pé àwọn oníṣúfì pọ̀ gan-an nínú àfọ̀nà hadith torí pé àáfàá tó pọ̀ jù nínú àwọn àáfàá aládìífì náà sàhábà náà ní Abu Hurairah òun ló pọ̀ jù ládìífì lẹ́gbàá lọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam láfi rí pé nínú àwọn tó gba àdìsí wájú náà àáfàá aládìísì jù àwọn ní sufi ló pọ̀ jù nù wọn gbogbo àwọn àáfàá yẹn Nawawi ni Asqalani ni Hakim ló gba Abdulgani na abolsini tí tó fi dáyé sìn àwọn ní sufi ló pọ̀ jù nínú wọn tó yẹ pé téèyàn bá ka tírà dáadáa tó ṣèwádìí dáadáa nípa wọn yóò rí àrídájú àwọn ọ̀rọ̀ yìí ní kúrú ọ̀rọ̀ míì pọ̀ tó jọ̀rọ̀ ọlá tí mọ́mí Hakim sọ àmọ́ àsìkò nígbà mi láti wí jù báyìí lọ màá sì tọ́ka sí tírà kan tó yẹ pé pẹ̀lú ògbọ́nlọ́ba ká lọ mọ́ ọmú bẹ́ẹ̀ míì sọ one percent nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn oníṣòwò táfà kọ̀ọ̀kan sọ ẹ ká sẹ́ lọ sọ́dọ̀ Ibnu Jawzi Ibnu Jawzi òun ló kọ tírà yìí Talbisu Iblis Telbis Iblis tíra yẹn of course a mọ̀ pé mọ́sàbù Ahmad ni àáfàá yìí wà fà himno jẹ́wọ́sí yìí nínú ṣé ibi wọn ń tọ́ àwọn àáfàá yẹn bọ́n ṣe wá sáyé sí nìyẹn o àwọn míì gbajúmọ̀ láyé wọn tá a lè mú wọn torí àsìkò náà nígbà tí ìmáàmù ibnu jawzi wá fẹ́ sọ aburú tán kó sínú tasawuf látara ah, ah, telbis yẹn àwọn mùlàbàṣà tó dé ba àwọn ní sufi ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní التصوف تاريخ رياضة النفس ومجاهدة الطبع برده عن الأخلاق الرذيلة وحمله على الأخلاق الجميلة pé iṣẹ́ súfì ni pé ó fẹ́ dá ẹ̀mí padà kú nínú ìwà ẹranko tó wà lára rẹ̀ torí pé tọ́bùn ọmọ èèyàn ìṣesí ẹranko wà lára ọmọ èèyàn tọ̀súùfù wa fẹ́ dá ìṣesí ẹranko yẹn kúrò ó fẹ́ gbé kúrò ó fẹ́ sọ ọmọ èèyàn dèèyàn rẹ̀ torí pọ́mọ èèyàn àkójọpọ̀ ẹ̀dá oríṣiríṣi ni àkójọpọ̀ oríṣiríṣi ni nínú nǹkan tọmọ èèyàn wá nífẹ̀ẹ́ sí yòlòyòlò wà ń bẹ̀ ìyẹn wá ní tàṣó tí yòlòyòlò wá ti bá pọ̀ jù ìyẹn á padà dépò ẹranko dé bá ṣe ráwọn èèyàn kan tán ti dépò ẹranko lé nínú ṣe sí nínú wà látara ṣìnà látara àìṣọ́ adùn abẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàṣó fún afẹ́ gbé àwọn ìlànà kan wá láti yọ wá kò nínú ẹ̀ tó yẹ pé àlérí kíní ẹ̀ nínú fíkìwò àlérí nínú hadith òun ló fẹ́ kọ́ wa báwo la ṣe fẹ́ ṣe practicality nǹkan tá a ti kọ́ nínú fíkìwò bá a ṣe kọ́ nínú hadith tá a kọ́ nínú Quran tá a kọ́ nínú tafsir báwo la ṣe fẹ́ sọ di ìṣesí Quran máa sọ lọ́rọ̀ ni hadith máa sọ lọ́rọ̀ ni fíkìwò máa sọ lọ́rọ̀ ni tàṣọ́wọ́fọ́ wa fẹ́ sọ di ìṣesí ìgbà tí Imam Ibn Jawzi wá ń ròyìn ọlá yìí ọlá ẹ̀ ló wá ròyìn débi tó ti sọ̀rọ̀ àwọn tí ò dẹnu ní sufi yẹn ni pé ẹnu gbogbo wọn kò pé sufi ìmọ̀kan tó dá dúró ni tó ṣe pé ìfà tó sọ̀rọ̀ ó débi kan ó ní wàhálà hàdà kánà àwa ìlò kọ̀ọ̀m ó ní orí eléyìí ní àwọn onísufi àkọ́kọ́ ń bẹ pé kán máa dára wọn padà síbi ìwọ ọlọ́lá kán máa kúrò nínú wà tí ò dá ìgbẹ̀yìn ọ̀rọ̀ lórí pé àwọn oníbàjẹ́ ń wọ̀ tí aburú ń ṣẹlẹ̀ nínú ẹ̀ jẹ́ bó ṣe yin ìmọ̀ yẹn lọ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn nǹkan tí ò dàtán kò eléyìí ni tọ́bùn gbogbo nǹkan ni kò símọ̀ tí ò sí dáadáa tí ò ní dáadáa bẹ̀ tí ò láburú bẹ̀ tí wọ́n kó wọ̀ kò wá ń ṣe ìmọ̀ yẹn ló láburú àwọn tó kó wọ̀ láàbù ìmọ̀ wá kọ́ láàmọ̀ bú nísìn àwọn èèyàn tán ṣà ìdá ń bẹ̀ láàmọ̀ pàkíyèsí wọn sí wípé kan àkántùn ṣe kí ṣe dáadáa ń bẹ̀ ìdán dé ipò sọ pé wọ̀kọ̀ọ̀kan àwa ìlú sọ̀fẹ̀ yá yuqirruna بأن التعويل على الكتاب والسنة al-kitabi was-sunnah gbogbo wọn wọn níbi tá a máa ń rọgbọ̀kún tì sí náà ni tírà ọlọ́run bá ti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam kò jẹ́ pé onísúfì kan ò ní ṣe nǹkan tí ò ní mẹ́rin wá fún un àwa láàka ọ̀rọ̀ wọn ṣàtàhà tí wọn là á lọ ń kà ẹni tó bá máa ń ka tí àrà sófù dáadáa tó bá ń kà wọn àwọn tàfàṣìrì bíi tafsiru àlùsí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tafsir kódà Ibn Kathir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ra àwọn ìṣàrà àtàwọn ọmọ kó wá táwọn ọmọ fi pè wá sábẹ́ àwọn ìwọ ọlọ́lá àtàwọn bọ̀ torí pé ọ̀rọ̀ tàṣóòfù kọ́ ni wọ́n ń kọ ọ̀rọ̀ lé lórí tẹ̀fsír ni ìmọ̀kan tẹ̀fsír tó ti ní mínhájú tiẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọ́n máa ń yà lọ síbi ìkó àwọn láìmọ̀ yẹn wá láwọn gbà mí tó àfihàn hàn ah, ah, sọ ẹ lọ ka tẹ̀fsír kò sọ ó dídì mọ̀kan tẹ̀fsír tó láyàyè tẹ̀ tó ní mínhájú ẹ̀ tó ní òṣùlùbẹ̀ tí ẹ máa ń kọ̀rọ̀ sufi ó máa lo mínájú mùtọ̀sọ̀wé fóònù ni tó máa ń kọ̀rọ̀ hadith ó máa lo mínájú àwọn fóònù hadith ni gbogbo ọmọ yẹn ló ti láwọn tí wọ́n pinlẹ̀ tán dẹ̀ ní wọ́n ṣe ń ṣe tán ti ní wọ́n yẹ ń kó jọ tán láwọn ìlànà tí wọ́n ń rìn kò kàn yín pé yẹn kàn wọ́ gbogbo ìmọ̀ tí yẹn bá lọ sí jamia wọn kọ manahijul mufassirin usulu tafsir manahiju usulu luga usulu al-adab usulu sarf usulu nahw gbogbo ẹ̀ ló nípìnlẹ̀ wọn tí wọ́n máa ń kọ́yàn lọ́tọ̀ pé bípìnlẹ̀ wọn ṣe rí ni bẹ́ẹ̀ náà ni tàṣọ́wò fún àṣẹ ní títì ìdán àwọn tó wá bá jẹ́ ẹ̀kọ́ ni àwa ránṣẹ́ mọ́ làwa mọ́ gbé lárugẹ nínú mọ̀ yìí lá òwúrọ̀ ibẹ̀ bákan náà kí n sáré kúrò lọ́dọ̀ Ibn al-Jawzi látara àsìkò ká lọ sọ́dọ̀ al-Imam Izzuddin ibn Abdussalam Imam Izzuddin ibn Abdussalam ọ̀rọ̀ tó sọ tábà wo Qawaidul Izz ti tíra àfàwà yìí ni mujallad ẹlẹ́kejì page one hundred seventy nine wọ́n ní wa tariqu fi islahil qulubi allati tuslihul ajsadi bi salahiha ó sọ̀rọ̀ yẹn lọ púpọ̀ ní láti yin ìmọ̀ tasawuf wá ní mímọ̀ àwọn ìròyìn tó ń sọ yìí ibi tá a ti rí náà ní ìmọ̀ tasawuf ó dẹ̀ ṣàlàyé nípa pé ó yàtọ̀ sáwọn ìmọ̀ míì gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ àtìlànà tá a fi mọ́ ń kọ́ òun náà lọ́tọ̀ bákan náà ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ míì tó yẹ pé àyè ò ní gbà láti mọ̀ àmọ́ àáfàá yìí náà àáfàá àgbà àáfàá odidi sẹ́ńtírì kan ni tó ṣe pé tá máa ń sọ̀rọ̀ nípa sẹ́ńtírì tó wá Izzuddin ibn Abdussalam Imamul Haramain ó nìyẹn àgbẹ̀ Imamul Haramain òun ló ń jẹ́ bẹ́ẹ̀ àáfàá haram Makki àti haram Madani Haramain ní náà ni o. Eh, mọ́ṣáláṣí ọlọ́run ní maka mọ́ṣáláṣí anabi muhammad sallam ní madina ìmáàmù méjèèjì papọ̀ ìmáàmù izuddin bin abdulsalam oyin tasọ́wọ́ fún sí ìròyìn tó pẹ̀yìn tíra dárúkọ yẹn bákan náà káfẹ́ ká wá sẹ́yìn wọn díẹ̀ ìmáàmù nawawi ìmáàmù nawawi sọ̀rọ̀ nípa tasọ́wọ́ fún débi pé in fact ìmáàmù nawawi ló ṣe ṣẹ́rí eh, muslim yìí o ayé o tí rẹ́kọ̀dì tíra kan tó dáa tó lọ́lá ju ṣẹ́ríwò muslim imam nawawi lọ bákan náà nínú fíkíwù ṣáfìhì ayé ò tí rẹ́kọ̀dì tíra kan tó da tó lọ́lá tó majmu muhadhab ìmọ̀ tíra yìí tí imam nawawi tó kọ tíra tí subhanallah kí ló sọ imam ó wá kọ tíra kan pè ní risala risala risala tó tíra kan pè ní al-maqasid al المقاصد وقتل يتبع لو آه، مقاصد التصوف ودي دي آه، أبالاكاني أوريني وتراي إيه. ني page 20 أفاي وا إمام نوابي سوكي أصول طريق التصوف إكن لي ما تصوف ما روناني تقوى الله إبا يولون في السر والعلانية نيبان باتي نيكوكو باكنا اتباع السنة في الأقوال والأفعال الإعراض عن الخلق في الإقبال والإدبار والرضا عن الله في القليل والكثير والرجوع إلى الله في السراء والضراء ìyẹn láì mọ̀ tún ọmọ nǹkan tá a kàn fẹ́ lò ní pé Imam Nawawi ó kó ìmọ̀ tọ̀sọ́fù àtúnṣe yìí Imam Nawawi tá a bá tún wá lọ wo nínú tíra yẹn tá a bá kó nu tíra yẹn ká tún lọ wo tíra rẹ̀ Sahih Muslim yìí Sharhu Sahih Muslim ó ń ròyìn àfa àkànbọ̀ àfa ńlá nígbà tí mọ̀mọ́ wá ròyìn afọ yẹn lọ ó dé stage kan nínú àwọn òròyìn tó wá fi ròyìn afá yẹn wá ní afá yìí náṣà abẹ́yìn asòfin ìyà àárín àwọn onísúfí ló ti dàgbà ló ti dìde àwọn fi ojú rè hẹ̀m nínú yàrá wọn ni wọ́n ti rè wọ́n wá sọ́la ilé yìí hẹ̀m ọlọ́run bá wá ṣe ìmísí àlùbáríkà àwọn tí wọ́n fi lára nígbà tó ń ròyìn pàtàkì súfí báwo ni àwọn onísúfí ṣe eré àwọn àjíyàrí tẹ́ wá ṣáájú wa bí mọ̀mọ́ wa wí ó tún wá sọ ọ̀rọ̀ míì tó pọ̀ jù báyìí lọ tó yẹ pé àtúnlọ́mọ òwe náà ti rẹ̀ bákan náà tábà lọ wo ṣẹ́rù muslim ti mọ̀mọ́ náà wá wí àárín bẹ́ẹ̀ bámú tí mọ̀mọ́ náà wí bó ṣe ròyìn sọ̀rọ̀ nípa àtọ̀sọ́ bákan náà káwo Ibn Taymiyyah inú àwọn àfáà tó wá lẹ́yìn ìmáàmù Nawawi ní Ibn Taymiyyah àfáà pọ̀ gẹ́gẹ́ mo yẹ sọ tí mi ìdárúkọ ní sẹ́ńtúrì wọn but torí àsìkò Ibn Taymiyyah ó jọni lójú pé inú àwọn tán sábà tán bẹnu àtẹ́lu tasawuf jù lẹ́ni àfáà àwọn tí wọ́n ń lẹ́ra ọmọ Imam Ahmad ni àdúgbò kan tí Imam Ahmad sọ àwọn tán lẹ́ra ọmọ Ibn ni àdúgbò kan tí Ibn Taymiyyah sọ ń sìn àti Ibn Qayyim àtàwọn apàdà gbọ́ nǹkan tí Imam Ibn Abdul Wahhab táwọn náà sọ nípa tasawuf Ibn Taymiyyah nígbà tó ń sọ̀rọ̀ tasawuf wọn ni fasaliku tariq fasaliku tariq al-fakri wat-tasawuf waz-zuhd wal-ibadati nínú fatawa ẹ̀ tábà lọ wo volume eleven page ah, twenty seven ṣẹlẹ àwọn ah, ah, pages tí mo ń kó tì í ẹlòmí lè débi títí ẹ̀ kó rí pé ó o torí pé publishers ọ̀tọ̀ọ̀tọ̀ ní gẹ́gẹ́ bí mo ṣe ń tẹnu mọ́ bákan náà mo fẹ́ pa àkíyèsí wa kí n tó kú omi bíi kí n tó gbàgbé ó yẹ ká lọ mọ̀ gbogbo àwọn tíra ìjọba fẹ́ ka a ní di irshad lọ́dọ̀ àwọn tí wọ́n ti ka tíra ṣáájú wa àbí inú àwọn tán jẹ́ onímọ̀ labala yẹn wàláyé nínú ìbàyẹ táwọn kan ṣe ni pé wọ́n ń jẹ́ àwọn abala kọ̀ọ̀kan kó nínú àwọn tíra ọlọ́run ní ká ti láwọn àáfàá tí wọ́n ti tọ́jú àwọn ìpìlẹ̀ àwọn tíra yìí léèní àwọn èèyàn ti ń tọ́ ọba àwọn tíra yẹn o àwọn ibi tó ta ko tí wọ́n fẹ́ wọ́n ti lọ ń yọ kúrò a gbọ́dọ̀ ṣọ́ra o kí ẹ̀kan máa sọ pé àkó ah, sínú fatakun tẹ́míà wọ́n á sọ pọ́blíṣà ti ẹni tó tẹ̀ yìí tí wọ́n ń kà ìlú tán tẹ̀ ọdún tí wọ́n tẹ̀ àwọn agbáhàn fatakun tẹ́míà tó tẹ̀ ń ṣe ti dárò hadith jáde àwọn fatakun tẹ́míà àtijọ́ tí wọ́n tọwọ́ bọ̀ tó ti dáyé rọ́ ayé òṣèlú tá à ń da nǹkan rú tá à ń dápọ̀ mọ́ra wọn torí ọlọ́run àtànábí ẹlòmí ní bóńtẹ́míà orí máa wá fọ báyìí tó wá gbọ́ pé bóńtẹ́míà sọ àwọn ọ̀rọ̀ tó dáa nígbà tasawuf bóńtẹ́míà laysa nabiyyan ursila ilayhi wahyun jadid wa ahadu alladhina yajtahiduna fayusibuna wa yakhti'un sha'nuhu sha'nu ayyi insan kò ń ṣànábì tuntun tọ́lọ́ bá gbé wáyé tuntun fún èèyàn ni tó náà jólúgbìyànjú tó níbi tó dáa sí tó níbi tó kù sí ó láwọn nǹkan tó ṣe tó dáa tó pọ̀ bákan náà kò ń ṣe màásùm tí ò wá níbi tó kù sí gbóǹtẹ̀mí à nígbà tó ń sọ̀rọ̀ tasọ́wùf lọ ó yìn wọ́n àsìkò ti lọ mo fẹ́ kí n sáré lo abala yìí torí ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù kí n lọ ní tábàwò fàtáwà yẹn ká lọ kà á ó jọ yìí tí mo ti mú wá náà nígbà tí mo ń sọ̀rọ̀ ibi tí àwọn tí ò da níbi tasọ́wùf níbi tí wọ́n pín sí minhum zalimun li nafsihi khulasa yẹn tábà wo volume ẹlẹ́kẹ̀ẹ́fà ẹlẹ́ page thirteen minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khairat gẹ́gẹ́ bó ṣe jọ̀rọ̀ lọ́wọ́ báyìí ó wá sọ ní àyè mi nínú al-istiqama volume one page eighty one ó ní wà thabitu sahih èyí tó fẹsẹ̀ nílẹ̀ tó dáa ni pé an akabiri al-mashayikh yuwafiqu ma kana alayhi salaf. wípé àwọn àgbààgbààgbà àwọn oníṣúfí ọ̀rọ̀ wọn náà gẹ́gẹ́ ó papọ̀ mọ́rọ̀ àwọn sálàfù sọ́lẹ̀ yẹn làwọn sàhábà wàhádà huwa alladhi kana yajibu an yudhkar ilé ìlú ẹ̀ka dárúkọ ilé ìlú ẹ̀ka mọ́ sọ kò yẹ ká kàn mọ́ parọ́ mọ́ fa inna sahiha sarih èyí tó fẹsẹ̀ nílẹ̀ èyí tó dájú tó sì lọ tó lọ lógeere al-mahfuz an akabiri al-mashayikh lọ́dọ̀ àwọn àgbààgbà àwọn àfóòní súfí gẹ́gẹ́ bíi Fudail ibn Iyad Ibn Taymiyyah ló ń dárúkọ àwọn àfóòní súfí tó wá ń sọ Fudail tó dẹ̀ sọ pé wọ́n sahihu sahihu lọ́dọ̀ wọn yìí o ó wá ń sọ pé Fudail ibn Iyad àbí Sulaiman ad-Darani Yusuf ibn Asbaqi Hudhaifatu al-Mar'ashi al-Mar'ashi Ma'ruf al-Karakhi al-Karakhi nígbà tí mo sọ̀rọ̀ Abu Hanifa ilal junaid tó gbọ́dọ̀ junaid wa muhammad wa sahal bun abdullahi wa amsalu haula'i gbogbo ata sọ pátápátá ibùn tèmi a sọ pé ma bayna haqiqati makalatil mashayikh ó wá ó sọ̀rọ̀ ẹ lọ rẹ́gẹ́dẹ́ tó fi ń sọ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ àfóni sufi tó dẹ̀ fi ń yé wa pé àfóni sufi láfà tí wọn gbogbo àwọn táwa sọ yìí àáfà kan tó yá fà dáadáa tó jẹ́ mú sífù kò bẹnu àtẹ́lù wọn bá ẹyìn wọn ni àwọn tá a wí àwọn ìpìlẹ̀ àwọn afúnni nìyẹn but tasawuf lọ́dọ̀ tí wọ́n ní wọ́n náà tọ́ríkọ̀ tìjàníyà kọ́dìríyà ṣáàzìlíyà nǹkan míì ló bí yẹn ìtàn míì nìyẹn gẹ́gẹ́ bí a ṣe ní mọ́sáàbù mọ́sáàbù fìkìhíyà náà náà àwọn tórókù sòfíyà wà tẹ́yọ kọ̀ọ̀kan rẹ̀ náà lálàyé èyí tó dá wà ń bẹ̀ èyí tó níbi tó kù sí wà ń kò á sì tó dá ń bẹ̀ tí ò níbi tó kù sí. Si kò sí ìtò burú bẹ́ẹ̀ tí ò níbi tóun náà dá sí ẹni rí ọ̀jọ̀gbọ́n èèyàn ni ó mọ̀ mú dáadáa níbi ọ̀rọ̀ yóò sì mọ fi ibi tí ò dálẹ̀ níbẹ̀ àmọ́ ká wá ṣe àtẹ̀rẹ̀kèz lórí àṣàtàhàt ká wá yàní ká wá mú àwọn àṣàtàhàt yẹn láwa mọ fún rere ẹ̀ àwa ń bo dáadáa bẹ̀ eléyìí aburú ni gẹ́gẹ́ bí mo ṣe wí yìí tábàlọ́ Madariju Salikin Ibn al-Qayyim al-Jawzi ìyẹn gbajúmọ̀ dáadáa àwọn eléyìí á ní ọ̀pọ̀lọpọ̀ ní mi ní ṣẹ̀ṣẹ̀ tún mọ kọ́rọ̀ nù kọ́ ìjà òsínbà but ọ̀rọ̀ tó ń sọ ó tiẹ̀ tún wà àdákò ju ti Gúntẹ́míà lọ nínú ìtumọ̀ tàṣọ́fọ̀ ó tiẹ̀ tún wọnú ẹ̀ lọ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀mí tó ní bá ṣe ń ṣe àwọn harakáàtì yẹn harakáàtì àti àwọn jàwárí hù Bùnkọ́yìmù Jàwùsí ó kọ́ àwọn àlàyé wá lórí ẹ̀ púpọ̀ tó ṣe pé mi ní láǹfààní àti mọ́ látara àsìkò tí mo rí tó ti ń lọ yìí bákan náà ni Ìmáàmù Ṣáàtìbì ìmáàmù Ṣáfi'í afáyẹ ló ṣe ẹ̀tì sọ́m tíra yìí o tíra tó gbajúmọ̀ jù táwọn yẹn mọ́ fi ń sọ̀rọ̀ eh, bídà bídà bídà ìmáàmù Ṣáfi'í afáyẹ nígbà tó débi abalọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bídà nígbà tó fẹ́ sọ ó ní fásilò kan nínú tíra ẹ̀ tó pè ní eh, nínú nípa ما جاء في ذم البدع وأهلها عن الصوفية المشهورين عند الناس ما tó fẹ́ بدعة àwọn bídà tó wà ní tasawuf ẹ wá wo múnsífù gidi àfáàre àfáà dáadáa tá à ń rọra wa káà náà dàbí irú àwọn àfáà yìí ó fẹ́ sọ nǹkan tí da inú tasawuf ó fẹ́ kọjá rè inú àwọn bídà yìí tán kó sí ẹ wá wo bó ṣe bẹ̀rẹ̀ ó ní lè ánà kẹfẹ́ ó ní kí mo fẹ́ tó mo fi ń sọ àwọn rẹ̀ ó nílé anaka firan minal juhali ó lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan àwọn èèyàn ìyá àtàkìdúnà fihim wọ́n ní àdéhùkàn wọ́n ní ìgbàgbọ́ pé annahum mutasahiluna fil ittiba'i pé àwọn oníṣúfì wọ́n ṣe déédé tó níbi ìtẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam bí pé wọn kì í tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àlàyé ìṣesí wọn bí ìmáàmù ó wá ní torí ẹ̀ lòun fi fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí ipe torí àwọn èèyàn ṣe déédéé àwọn aláìmọ̀kànsì làwọn èèyàn yìí nígbà tó wá ń sọ lọ ó ní àwọn oníṣúfì tẹrí yẹn ó fẹ́ sọ̀rọ̀ bídẹ́ àwọn ni ògẹ bí àáfàá ibnu aljawzi gẹ́gẹ́ bóun náà ṣe ṣe níbi tẹlifíṣù ìbílísì ni o tíra yìí ó kọ́kọ́ kó àwọn ẹwà àwọn wákó tó mọ sọ̀gán tí ò dáa nínú nǹkan táwọn tó ń ṣara wọn tán lẹ́ra wọn mọ́ wọn kó sí bẹ́ẹ̀ ni ìmáàmù aṣáàtìbí oníṣẹ́ wa ṣe ń bì ó wá bọ́rọ̀ ẹ̀ lónìí fa awwalu shay banaw alayhi tariqatahum ittiba'u sunnati wajtinabu ma khalafaha hatta za'ama mudhakkiruhum ó ní àkọ́kọ́ nǹkan táwọn ní sufi mọlé ayé wọn tán mọ ìlànà wọn lé lórí òun náà ní ká tẹ̀lé sunna anabi muhammad sallallahu alaihi wasallam kan sì jìnnà sí gbogbo nǹkan tó bá ti yapa tó bá yapa sí sunna anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n á mú Imam Kushairi wá tó fi ń kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn èyí ni a rí i pé ìmámù ìmámù àṣàtìbì tòun ti pé ó fẹ́ kó àwọn àbùkù tó wà níbi táwọn tí òkè ṣoní súfí tán lẹ́ra wọn súfí ó fẹ́ kó àbùkù wọn jáde ó wá mú àwọn dáadáa wọn wá pé onísúnà ni wọn súnà dẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ wọn tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ yẹn pọ̀ púpọ̀ tó yẹ pé àsìkò ti lọ mí nílé kó àbọ̀ mú kàn fẹ́ ṣe ìṣára wa lọ ni pé ìmámù ṣàtìbì nínú àwọn àfáà tó tún wá lásìkò díẹ̀ tó lẹ́yìn àwọn bóun tèmi àní ká tún wá àsìkò tí ń wálẹ̀ sí àní ká sáré lọ sọ́dọ̀ ìmáàmù Muhammad bin Ibrahim ibn Wazir al-Yamani àfáà àgbà àfáà aládé fìlànà ni àfáà ara Yamani ibn Wazir al-Yamani àkọ́dárò ẹ̀ kéré lọ́dọ̀ àwọn fúnà hadith àfáà yìí nígbà tó wá ń sọ̀rọ̀ lọ ó ní ọ̀rọ̀ ó ní wàkọ̀dọ̀ ghalata man jaraha بما يرتاضون عليه من هذه المباحات معتبرا معتبرا بعموم تمثيل الفقهاء ó ti bá ọ̀rọ̀ kankan bọ̀ ó wá láwọn kan ṣàṣìṣe inú àwọn tí wọ́n bú àwọn ní súfì gọ́làtọ̀ manjaraha sofiya ó ní àṣìṣe ni wọ́n ṣe inú àwọn tí wọ́n bú àwọn ní súfì àṣìṣe ni nínú tíra yẹn àáfàá wa ìmáàmù tábàlọ́ wo tíra tá à ń pè ní. Uh, tẹ̀rẹ̀jẹ́hùl asalib page 45. five ti anil imami asaharu asaharudeyi ibẹ̀ ló ti kó àwọn ọ̀rọ̀ yìí wá ó wá sọ̀rọ̀ púpọ̀ nípa ẹyin tasawuf lákọ̀ọ́kọ́ àtàṣìṣe táwọn èèyàn ṣe irú àṣìṣe táwọn àwọn èèyàn wa náà ń ṣe lénìí ibi kan mọ bú tasawuf torí ọ̀rọ̀ tó máa ń bíyànnú ni kí ẹ̀ máa ní ọ̀rọ̀ àwọn onísúfì ni ẹ̀ ń àwọn ọmọ ṣe máa ń sọ ni ọ̀rọ̀ àwọn onísúfì ni ẹ̀ àwọn ẹ̀ ń sọ̀rọ̀ àwọn onísúfì ni ah, àbò sílẹ̀ so látọ̀ọ̀dọ̀ abúlé nífa láti bẹ̀rẹ̀ fa so àwọn gbogbo àfáà ẹ̀ náà taarọ̀ pẹ̀lú tàṣọ́wò ká mọ́ sọ̀rọ̀ wọn gbogbo wọn náà lẹ́ni àánú la abadan la ó dọ̀rọ̀ yẹn fún wa ká jẹ́ mọ́ ń sèf ká dákun bẹ́ẹ̀ náà ni àfáà wa ah, Ibn Wazir al ó sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà lọ lábala yìí èyí tí wọ́n sáré lọ sọ́dọ̀ ìmáàmù sheikh muhammad bin abdul wahab àti ń súnmọ́ wa díẹ̀díẹ̀ ibn abdul wahab àtàwọn ọmọ ẹ̀ ibn abdul wahab ni mu'adhabu alladhina intasabu anfusahum ila salafiyya ní àsìkò wa àwọn tí wọ́n lera wọn mọ́ salafiyya tí wọ́n ṣàfi ti ara wọn lọ sọ́dọ̀ àwọn sahaba pé àwọn fẹ́ fi ṣe sí jọ́sọ́jọ́ àwọn sahaba kún sàlàfíyà mo jẹ́ sàlàfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n gbé bùnà Abdulwahab yìí wọ́n gbé ọlá fún wọn sì wọn sì kọyán ẹ̀kẹ́rẹ́ rárá bùnà Abdulwahab yìí bákan náà náà ni àáfàá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Khalij pàtàkì jùlọ mamlakata al-Arabiyya as-Saudiyya tí wọ́n gbà fún bí inú àwọn tá a sásà dáwọ́lá ni àwọn àfa àgbà àsìkò yẹn nìyẹn in fact mọ́lákà àbí àsànrí ìyá tíyàn bá bẹnu àtẹ́lù ibn abdulwahab níbẹ̀ bí ìgbà tíyàn bẹnu àtẹ́lù sheikh adam uh, sheikh kamaluddin ti sheikh adam àtàwọn àgbààgbà sheikh murtado yahya àwọn àgbà àfàwà ilẹ̀ yorùbá bí pé bẹnu àtẹ́lù wọn ni tíyàn bá lè bẹnu àtẹ́lù ibn abdulwahab náà oríṣiríṣi tíra wáyé lórí ẹ̀ táwọn èèyàn kọ́ àtàwọn tán takò àtàwọn tán bu àtàwọn tán yìn almohim pé lórí tasawuf ẹ̀gbọ́n kan tí Ibn Abdul Wahab tó sọ ni nígbà tó ń sọ̀rọ̀ tasawuf bọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ kíkan ra gé ká lè mọ̀ pé òun náà sọ̀rọ̀ rẹ̀ tasawuf ó sọ yìí pé wàmínúhùm nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀ńlap ó ní nínú àlàfáàtì ẹ̀kan wọ́n pè ní fatawa wàrọ̀sá ìlú. بن عبد الوهاب طبعا المسألة الخامسة نبه page 31 one afáyín لوني اعلم أرشدك الله أن الله سبحانه وتعالى بعث محمدا بالهدى الذي هو العلم النافع ودين الحق الذي هو العمل الصالح فإذا كان من ينتسب إلى الدين منهم من يتعانى بالعلم والفقه ويقول به الفقهاء كالفقهاء ó ń sọ ìpín àwọn èèyàn wa wọ́n sọ nínú òpin wọn làwọn fẹ́ pé fíkìú ni wọ́n gbajúmọ̀ sí jùlọ gẹ́gẹ́ àwọn onífíkìú ó tún wá ní wàmínú home ó ń bẹ nínú àwọn èèyàn nínú àwọn tó yẹ pé ìmọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tó ti ń ròyìn bọ̀ yìí tọ́lọ́wọ́n bá gbé anábì Muhammad sallallahu alaihi wasallam kó wá fọ́n ìmọ́lẹ̀ káyìí ó ń bẹ àwọn tó yẹ pé wàmínúhùn man yata'ana al-ibada wa talabil akhirah kas-sufiyya ó ń bẹ ẹnu wọn bákan náà tó ṣe pé wọ́n mú ìjọsìn lọ́kùnkúndùn àtọjọ́ ìgbéra kìámù wọ́n mú lọ́kùnkúndùn púpọ̀ wọ́n dààmú lórí ẹ̀jù nǹkan mi lọ́lé ayé gẹ́gẹ́ bí àwọn oníṣúfí onífàbáfà lọ́hù nàbí yahu bihada dìní aljamiu linawo aini ó ní ọlọ́run bá gbé ànábì muhammad sallallahu dìde pẹ̀lú ẹ̀sìn yìí tẹ́sìn yìí kó méjèèjì yìí sínú. Si ìyẹn ni pé ó kó fíkìú sínú ó sì kó tasawuf sínú bí Ibn Abdul Wahhab bó ṣe sọ̀rọ̀ tasawuf ní ẹ̀ o ṣé èébú lélẹ̀ àbí ọlá ló fà ó tún sọ bí kan ní wàlẹ̀ hàdà kana mashayikh as-sufiyya al-arifuna yusuna kathiran bi mutaba'ati al-ilm ó ní torí ẹ̀ ló fà tó ṣe pé àwọn àfúní sufi àgbà wọn àwọn àgbààgbà wọn tí wọ́n mọ Ọlọ́run nínú wọn wọ́n sábà máa ń kìlọ̀ fáwọn ẹ̀ pé kí wọ́n lọ wá ìmọ̀ kán mọ wá ìmọ̀ báyìí ni àfáì ṣe sọ àwọn ọ̀rọ̀ ó wá in fact ó sọ débi pé máa táraka ahadu ahadu ṣẹ́yí amina sunnati illa likibri fi nafsihi ó ní èèyàn kan ò ní gbé ìmọ̀ kò ní fi dáadáa kan lẹ̀ nínú tasawuf àyàfi ẹ kò ní fi dáadáa kan lẹ̀ nínú sunna yẹn àfún ó ń kọ́ta fún ní sufi pọ́n ń sọ bẹ́ẹ̀ pé èèyàn ò ní fi sunna nabi muhammad sallallahu alaihi wa sallam lẹ̀ àfi kẹ́nìyẹn jẹ́ onígbéraga nínú ẹ̀mí ẹ̀ kó jẹ́ onígbéraga èèyàn kan eléyìí kí n dá ti Imam Ibn Abdul wahab dúró síbẹ̀ ó sọ̀rọ̀ tó pọ̀ oni ní wàlà nùnkìrù wàlà nùnkìrù tariqa sufiyya wa tanzihi al-batin من من رذائل maasi al-muta'alliqati bil-qalbi wal-jawarih ma'ama istaqama sahibuha ala al yàní ó ń gbé bíbí kí wọ́n sọ̀rọ̀ mọ́ bùnà Abdul Wahab lọ àmọ́ àsìkò ti lọ kí n fẹ́ lọ sọ́dọ̀ Imam Shawkani nínú fatawa àti ẹ̀ náà nígbà tí wọ́n bí ń pàtà sọ́wọ́ òun náà sọ àwọn ọ̀rọ̀ ọlọ́lá máa dárúkọ tíra kan fún wa ká padà lọ́wọ́ gbọ̀wẹ́lẹ̀ ẹgbẹ́ wa fẹ́ lọ sọ́dọ̀ àfa kan tó tún súnmọ́ wa sí òun náà ni Sheikh Muhammad Rasheed Rido sàlàfíyà àsìkò yìí ẹni tó ní apart from pé aláwọ̀ tó yẹ pé yantasibuna ila sheikh muhammad bin abdul wahab salafiya àsìkò tá a wà yìí gbólóhùn yẹn ẹni tó lójú tó kọ́kọ́ jáde lẹ́nu ni afa rashid rido yìí ó jẹ́ ọmọ kí ó fún afa wa àgbà jamaluddin al-afghani rashid rido yìí inú àwọn tó ń jọ ṣe ni ti imam hasan al-banna tó na ba àti wọ́n ní àwọn ọ̀rọ̀ tó ń jọ gbà ara wọn rashid rido ìgbà tó ń tẹ̀ ń sọ̀rọ̀ tasawuf tí mo sọ pé tó wáyé pé a fẹ́ kí sàlàfíà àsìkò yìí pé gbólóhùn yẹn pé àwọn tí wọ́n gbé gangan tí wọ́n dá lẹ́jù lásìkò tá a wà yìí tí gbólóhùn yẹn jáde lẹ́nu wọn Rasheed Redor yìí ìgbà tí Rasheed Redor torí yàní mi fẹ́ sọ̀tàn ẹ̀ púpọ̀ pẹ̀lú Jamaluddin Afghani kí ló yàtọ̀ lára àti bó ṣe gbọ́lá fún hadith anabi Muhammad sallallahu alaihi wa sallam débi pé àfàrọ̀ Imam Rasheed Redor yìí làwọn kan gbìyànjú láti lẹ̀ mọ́ Sheikh Albani lára gẹ́gẹ́ bí pòun làáfà tó kọ́ Sheikh Albani ń kéwò Sheikh Albani kan mọ́ ló ń bá ó láwọn àsìkò kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ tó fi káwọn ẹ̀kọ́ kan lọ́dọ̀ Rashid Rido torí àáfà ní hadith ní Rashid Rido fún rẹ̀ àáfà ńlá ni tó yẹ pé gbogbo fònóònù lọ́lọ́run bá ṣàánú ẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀yà rọ́yà sàlàfíyà liwá sàlàfíyà àáfà Imam Rashid Rido yìí kò fi ṣeré يعني المهم ينو you know, فا شيخ الباني ني فا موطن باكو شيخ الباني لا فا لا سيكوي افا كادو باجمو جو تان تان تي وان وان روي ماناني ما شيخ الالباني رحمه الله ننا فا رشيد ردوي يوا غورو رشيد ردوي نغا تون سورو ني لا كوري مفرد الصوفيه بركن بركن عظيم من اركان الدين لا يطاولهم فيه فيه مطاول وهو التهذيب علما وتخلقا وتحققا أني أوني àwọn أوني àwọn ni wọ́n wà láṣọ́nà dá wà pẹ̀lú ìmọ̀ kan nínú ìmọ̀ tó tóbi jù nínú ìmọ̀ ẹ̀sìn nínú ẹ̀sìn Islam wa lẹ́yìn kò sẹ́ni tó lè bá wọn jiyàn agbègbè yẹn nínú ìmọ̀ òun náà ni mẹ̀mí ìmọ̀ ìwà ìmọ̀ báwo la ṣe fẹ́ jó lóore ńlá ayé ń bí àtọ́jọ́ ń gbèrà kíámà báyìí ni mọ́mọ́ Rashid Ridho bó ṣe ròyìn àtọ̀sọ́wọ́fù ní títí ẹ̀ ó dẹ̀ sọ pé wọ́n ní àwọn àwọn àfa àwọn lọ́tọ̀ tábàlọ́wọ́ Majalatul Manar Majalatul Manar page seven hundred and twenty-six kálọ̀ kankan tí mọ́mọ́ Rashid Ridho sọ nípa àtọ̀sọ́wọ́fù kálọ̀ sọ̀rọ̀ Imam Hasan al-Banna. Imam Hassan al-Banna ọ̀rọ̀ ẹ̀ pọ̀ gan nípa tasawuf alimohim ni pé Imam Hassan al-Banna gbìyànjú pé ká sọ tasawuf di ìmọ̀ tá a gbójú gbàlódé wọ̀ láti lè yọ wá kó nínú òkùnkùn ẹbọ àti ìbàjẹ́ àwọn amúnisìn nínú wa bú tán tì sí wa lára àtàwọn ìbàjẹ́ ìpẹ̀mí wa ló fò kó jẹ́ mi ọlọ́run kílé ayé wa lè mọ jẹ́ tán ọlọ́run ba nìkan àti kálẹ̀ rojú rere ọlọ́run ba lọ́jọ́ gbọ́dọ̀ kíámà imam hasan al-banna tábà lọ wo tẹ́fkira mudhakirati mudhakirati da'wa wa da'iya page thirty nígbà tó ń sọ̀rọ̀ nípa tasawuf lọ ọ̀rọ̀ yẹn pọ̀ nígbà tí imam hasan al-banna tó ń yin tasawuf òun náà ó máa mọ áhìdwa mọ̀ yẹn dì nínú àwọn ìgbìyànjú tó yẹ ká ṣe nínú ẹ̀ tí wọ́n bá ka dáadáa muzakkirat um, àsìkò tí lọ́mì tún lè kó ọ̀rọ̀ Imam Hasan al-Banna náà bọ̀ mo kó wọn wá gẹ́gẹ́ bíi pé àwọn ẹ̀ka wo àtìgbàdá ti bẹ̀rẹ̀ tó fi dórí Imam Hasan al kódà tó fi dórí Sheikh Muhammadu Amin Ash-Shinqiti Imam Shinqiti ló ṣe tíra tíra Adwa'ul Bayan tíra tafsiri سبحان الله أضواء البيان ìgbà tí wọ́n ṣe kí n tí ń sọ̀rọ̀ lọ nípa òun náà wá òun ti ẹ̀kọ́ àwọn àfá onítàsọ́wọ́fà náà àfá tó ti lọ àwọn àfá ọlọ́lá nínú àwọn àfá olóríire tó ti lọ́nà àwọn àfá ọmọ yìí tó dẹ̀ ń ròyìn wọn pẹ̀lú ìmọ̀ tàsọ́wọ́f àti gbìyànjú wọn níbi ìjẹ́ kí ìmọ̀ yìí kó kárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọlá tó ń bẹ fún ìmọ̀ yìí almuhim ni pé a kó àwọn àfa ìwà láti jẹ́ ká mọ̀ ipe àtàsọ́wò kò ń ṣèmọ̀ tuntun bákan náà kò kí ń ṣèmọ̀ àdádálẹ̀ kan tẹ́ pé àwọn kan lásìkò yìí náà wá gbé wá ìmọ̀ táwọn àfa àti ọlọ́run bá jẹ́ kan kọ ẹ̀sìn ilẹ̀ tẹ́ pé a lè sọ tàríhù ẹ̀sìn wa ìsìláàmù yìí láì dárúkọ àwọn àfa àti mo káwọn kan tí gbogbo wọn sọ nípa àtàsọ́wò eléyìí tó fún wa láti mi fún àti màá tiẹ̀ mú wá dé orí eléyìí ìmọ̀ mẹ́rin ti tó ká tó máa sọ gbogbo àwọn tá a kó wá lẹ́yìn wọn tí wọ́n ń sọ àtàsọ́wòfò fún wa tí wọ́n sì ń fi yé wa pé ọ̀rọ̀ tàsọ́wòfò àrínú wọn àwọn àfọ́ọ̀lọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà orí tí wọ́n sọ ń pa ẹ̀ tí wọ́n sì ń kí wa ń lọ nípa ìmọ̀tẹ̀lé àwọn tí wọ́n dá nínú wọn tán sì kọ́ ọ̀rọ̀ àwọn oníṣúfì gangan wá nípa àwọn aburú yìí pé pé àwọn oníṣúfì gangan náà ti kọ́kọ́ yọ nǹkan wọn fúnra wọn eléyìí fẹ́ni tó bá fẹ́ kà sí tó fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó lọ ka tírà kan tó ń pè ní Masailun fi Tasawwuf tí àáfàá wa wọ́n pè ní Abdul Fattah Qadish Al-Yafi'i tírà tírà yẹn tírà ilé tí mo ra sọ yìí tiẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí mo sọ yìí wà ń bẹ̀ tírà just two thousand and fifteen ni àáfàá yẹn ọmọ Yemen ni Yemen mọ́tàbí Shafi'i àbí mọ́tàbí wo wọ́n tẹ̀lé ń ká wo tábà ìfẹ́ tábà lọ ka tíra àlìyáfẹ́ yìí nǹkan tó ń tiẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yà máa bá ń bẹ̀ á tún wá rí èyí tó ju bẹ́ẹ̀ lọ lẹ́kùnrẹ́rẹ́ fún ẹni tó bá ń fẹ́ àlékún àlàyé bákan náà gbogbo àwọn tíra àti tọ́ka sí fẹ́ ń tọ́lọ́ máa bá kára ẹ̀pọ̀ bóni bọ́t tíra yìí gan-an lè download ẹ̀ mọ̀sá ìlú fi tàṣọ́wò ká dárúkọ àfàtà àfàtà àlìyáfẹ́ kọ́díṣ àlìyáfẹ́ tàbá kọ́ sí pdf ẹ̀ wà portable file a máa ní file tá a download ẹ̀ tá a kà tá a rẹ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi náà fi sọ nípa tasawuf atótónu wa náà ni pé àwọn onísúfí náà ahlu sunna wal jamaa ni wọn kì í ṣe pé wọ́n wọ́n gbìyànjú púpọ̀ nú ẹ̀sìn yìí téèyàn kò lágbára àti sọ pé wọ́n sí nínú mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe ráwọn kan tí wọ́n ń ṣe lénìí eléyìí ká ṣọ́ra wa ń bẹ bákan náà níparí a fẹ́ kí a àwa tá a kéwú àwa àfáà àwọn tá à ń lẹ́ra wọn ta sọ́wọ́ ká gbìyànjú pé àwọn àáfàá àkọ́kọ́ tá a dárúkọ yìí ká lọ kà ń pa tasọ́wọ́f lọ́dọ̀ wọn à ń ní bùkátà lọ síbi tasọ́wọ́f gẹ́gẹ́ bí Imam gazali ṣe ń sọ níbi kan nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ Imam Ghazali Muhammad gazali àsìkò yìí ní sáàkọ̀ ó ní wàlá sọ́fà tuhramu barakati samawati wal ard àlùbáríkà sánmà àtìlẹ̀ lókè ìgbà táwọn èèyàn bá ń bá ìmọ̀ tasọ́wọ́f jà àti ìṣetán àti gba àlùbáríkà yẹn torí pé láì ní ìmọ̀ yìí láì láì tún ẹ̀mí wa ṣe yìí a lè rọ́dọ̀ ọlọ́run bá a lè rójú rere ọlọ́run ìmọ̀ yìí wà láwọn yẹn wá bájà lẹ́nìí nínú ọ̀nà táwa lè fi túmọ̀ yìí ṣe náà ni pé àwọn kan nínú àwọn àfa ọ̀tọ́ kan kan kóra wọn jọ kí wọ́n ṣe kárí pé a ṣe ká gbìyànjú lábala àmọ̀ yìí ká o báwo la ṣe lè nà zálà ẹ̀ sáwùjọ káwa àáfà gangan fún wa ká jíyàn rí ká mọ̀jẹ̀ káwọn èèyàn rí wa àwọn míì náà tó ń takò tasọ́wùfù ní ìsìn àwọn náà táwọn náà bá máa sọ máa ní à gbó tasọ́wùfù táfà yìí ń sọ pé làwa ń wì àwọn oníbàjẹ́ náà là ń sọ tó wá pé àwọn oníbàjẹ́ lẹ̀ ń sọ kátàwa náà wá ń sọ fún yín ni pé ìmọ̀ wa kọ́ làwọn máa bú súfì tasọ́wùfù kọ́ làwọn máa bú ńgbà yẹn àwa àgbémọ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ rẹ̀ àwa máa gbìyànjú nínú ìmọ̀ yẹn láti fi ìmọ̀ yẹn túnlé ayé ṣe kò ń ṣe pé láti wá mọ àlákà àwọn yàbí láti mọ ah ó tiẹ̀ ti wá gbajúmọ̀ sí gan bíkan ní àwọn oníṣúfì àwọn ọmọ tó wá ń bọ̀ lẹ́yìn wa ọmọ kéékèèké ìsìn tó bá ti wá gbọ́ súfì ó dàbí ìgbà tó máa ní kúfúrù àbí àwọn káfìrí nìyẹn ló fà á àwọn àáfà gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé tòrọ́ fìyín lémi wa níbi tàṣọ́wò fún àwọn bàjẹ́ gbogbo àwọn tó ní tọwọ́ bọ̀ ń bẹ̀ ká tún wọn ṣe ká dá wọn padà ká ṣe àwọn tahqiqatul mu'asira àwọn àwọn nǹkan ìmọ̀ tá a fi kún tá a fi wá nàzára rẹ̀ sásìkò yẹn àsìkò tá a wà yìí tí ó fi wá ṣiṣẹ́ lára ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run bá kó mọ́ ṣàì jẹ́ kí a rí oríire ayé àti oríire ọjọ́ ìgbàlá kíámà kó ṣe wá ní oníwà àrè oníwà ọlá kó léwà jìnnà sí àwọn khurafat àti inharafat àtàwọn ṣàtàhàtì tí àwọn tí ò dáa tí wọ́n kó sí tán sì ti wọ inú mọ̀ bákan náà ni pé nígbà tí àáfàá wa al-Baghdadi tó wá parí asnaf ahlus-sunnah al-jamaa wá ní ní ó ní nígbà tó wá pé buldan ó ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn lumi táwọn èèyàn wà tó ṣe pé wọ́n tako àwọn ìpìlẹ̀ tí wọ́n kó àwọn ahlus-sunnah al-jamaa sí kódà táwọn bá pera wọn ló ní súfí kódà táwọn bá pera wọn ní afárí kódà tó àbá pera wọn ní sálàfí kódà tó àbá pera wọn ní fíkíwù àwọn ò àwọn mustalahat yẹn àwọn ò mọ ti wọn àmọ́ wọ́n ń ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan súnà nǹkan nǹkan súnà àti ìlànà anábì Muhammad sasana àti ìlànà ọlọ́ọ̀ba ṣáájú ẹ̀ wọ́n ń ṣe ògbẹ́ gbogbo pátápátá kí ni wọ́n o ahlu sunnati wal jamaa lókun gbà táwọn bá ti kó sínú àwọn aburú nínú gbàgbọ́ táwọn tó lọ nínú àwọn tí wọ́n kó sábúrú yẹn kó sí gbogbo wọn náà ń kọ́ ọ ahlu sunna wal jamaa ni wọn bẹ́yìn ah, bó ṣe parí ni ẹ̀ mo rò pé látàrí ilé àti gbọ́ gbogbo àwọn tó máa kó àwọn ìròyìn tá ti ìròyìn sára àwọn náà ní ahlu jamaa lẹ́yìn ló wá kan àwọn ní bídà kí ni ìtumọ̀ bídà ṣé ó pín ṣé ó pín kí ni ìlànà òun ní bídà ṣáà lè pín anímọ̀ pa àwọn èèyàn ní bẹ́ẹ̀ kí ni àtọ̀sọ̀nífù káwọn kó níbídà ilé oníbídà ilé ẹ̀ tó lè bá jẹ́ oníbídà aṣálẹ́bà sọ̀rọ̀ kí tẹ̀ ní túmọ̀ àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú gọlọ́ọ̀bà nínú àwọn ọ̀rọ̀ wa tó ń bọ̀ á tún gbìyànjú láti máa mú ọ̀rọ̀ débẹ̀ àbílọ́ọ̀bà kó ṣàforíjì fún wa níbi tá a ti ṣe wí àti ibi tá a ti ṣe sọ kọ́lọ́ bá ṣe àlékún àgbóyé fún wa níbi tá a ti rí wí kó sì lè jẹ́ kí ó dé ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ kó lè ṣiṣẹ́ lára wa. أبنو مكوباني جوسف هذا وصلي اللهم على سيدنا محمد وعلى آله وصحبه الأخيار اللهم علينا الحق حقا وارزقنا اتباعه وارزقنا الباطل باطلا وارزقنا اجتنابه السلام عليكم ورحمة الله وبركاته